الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أبركته الله سبحانه وتعالى أثر صلاة محمد ومحمد صلى الله عليه وسلم lẹ́yìn náà kò kí ní gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ pàtàkì lọ àwọn tí ọlọ́mọ bá ló ń sábà bí láti ọ̀gánáìsì ètò yìí àdẹ́lọ́wọ́ bá ṣe ká ọmọ ìyá lápapọ̀ àti sínú ميزان حسناته قال الله سبحانه وتعالى كما في النار bákanáà ti fi àwọn ẹ̀yà alápapọ̀ lọ́kùnrin lórí ìrìnlọ́mọdélábá òkè gbogbo wa ní títí islam ìpé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Bẹ́ẹ̀ni tó ti ti gbé oníkàmọ̀lẹ́ òun náà ní kí àtijọ́ ẹnu ìmọ̀ bá wà tí wọ́n darí ètò kí náà ti ní democracy bákan náà kí ni àṣẹ̀rí àti ìsìlámíyà kí ni wọ́n máa yàtọ̀ tó ń bẹ láàrin méjèèjì yóò máa ìyàwó rẹ̀ tí mùsùlùmí kan sí democracy ní nàìjíríà ni àti ní gbogbo ìlú tí wọ́n bá ti ń yìn torí pé àwọn tí wọ́n gbé democracy kalẹ̀ wọ́n ní government of the people by the people for the people àwọn èèyàn ní ìṣèjọba àwọn ni wọ́n gbófin tí wọ́n á ṣèjọba tí wọ́n gbé kalẹ̀ láti ṣèjọba lórí àwọn aráàlú sọ àwọn èèyàn náà ni wọ́n kó jọ ni wọ́n gbé òfin tí wọ́n lè ṣe ìdájọ́ tí wọ́n lè ṣe ìjọba kalẹ̀ lórí ara wọn ṣùgbọ́n tá a bá wo àṣẹlé àti ìsìlámíyá òfin ṣe bẹ́ẹ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala bí ká mọ̀ pé inú ìfọkùnrin ilẹ̀ ìlànà ìdájọ́ òfin ọlọ́run ọba lónìí هكذا الله سبحانه وتعالى بكم مكرمين ومن لم يحكم بما انزل الله فاولئك هم الكافرون وما تم قوم شنو محتاجة أنا شوفي فلو إنتي رب الله سبحانه وتعالى قصدك عليه فشكوه في نفسي وما بيني وبينك فإنتي رب سبحانه وتعالى تصدق على جمعنا ومحمد صلى الله عليه وسلم فأولئك هم الكاذبون أو الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الكاذبون ọlọ́run ní àwọn alábòsí ni àwọn kòkí ènìyàn eléyìí sọ fún wa wípé àṣẹrí àti ìsìlámìyà ṣẹ̀ríà ìsìlámù ìgbéyàwó tuntun ni democracy ni àwọn méjèèjì tó àpàtì wọn eléyìí ti ní bọ́dí eléyìí lọ sí kọ ọ̀nà kejì. Àyà pọ̀ nínú ọkọ̀ ààrùn fún tuntun ọdún látẹ̀lé òfin ọlọ́mọ kan. Kátẹ̀lé àlàyé àdánwò Muhammad sallallahu alaihi wasallam. Ìgbésẹ̀ pé kò sí bá a ṣe fẹ́ máa rí gbogbo ìpapọ̀ tàbí ìdánilẹ́kùn àti àṣẹrẹ àfẹnìkà ni wọn ṣe máa rí. torí pé bẹ́ẹ̀ bá ń ní òfin ọlọ́run wa wá ilé ìgbé ẹ̀ka lónìí nítorí wọn bá sọ lórí ọ̀rọ̀ yìí. ilé ìgbìmọ̀ aṣòfin ìwọ́n mú sí àwọn orí ó sàpèlè yìí wọ́n sọ fún wọn pé constitution ó tako yìí kó o láti ẹgbẹ́ ṣe àlùbọ̀ òtò láṣẹ ọlọ́run bá fún àwọn ọmọ ọ̀tá àná bákan náà à ń bẹ nínú ìlú tó ṣe pé òfin tó ń gbé kalẹ̀ ó tako òfin ọlọ́run wa níbi ọ̀pọ̀lọpọ̀ gan torí pé àádìyànjú láti ṣọ́ ara ni. Náà nǹkan bá wo ìlú àgbáyé ìlú àgbáyé ta wò wọ́n lọ wò wọ́n bọ̀. Àwọn ọ̀dísà rẹ̀ fi wé ní ìlú Alimọ́nìlá kàtí àwọn òbí ètò ìṣẹ̀lẹ̀ yìí yá ó kéré. Bó ti ẹ̀jọ́ wípé ìjọba ìlú yìí wọ́n láwọn kùdìẹ̀kùdìẹ̀ tó pọ̀ ṣùgbọ́n àwọn ni wọ́n ṣe fún ọmọ lójú in fact in the history of Islam tá a bá wò ó lẹ́yìn ìjọba àwọn tí a mọ̀ sí àwọn agbóhùnlápá ọ̀rọ̀ ṣùgbọ́n àtàwọn míì fẹ́fẹ́ ni wọ́n díẹ̀ ìjọba àlùyìí lóṣù gbìyànjú gbogbo ìjọba àwọn ènìyàn gbìyànjú àti bàjẹ́ ṣùgbọ́n orí ti gbìyànjú ẹlòmí lè wò pé ọ̀nà wo la fún sọ fún wọn fi ń gbìyànjú wọ́n ní pé àwọn ìjọba ní ìbò wá lẹ́yìn àwọn ìjọba ta láwọn ará fi dá ìbò rẹ̀ nígbà tó ṣe pé kó lórí ìlú tó jẹ́ mọ̀ọ̀tẹ́ síbí ìyẹn ni tó jẹ́ lórí ìlú tó jẹ́ mọ̀ọ̀tẹ́ síbí tó jẹ́ jàmí ni wọ́n máa náwó láti lè fi promote àtijọ́ ìmúlẹ̀. Àwọn àfa àtàn látijọ́ yẹn ìjọba ìfún ọ̀ra ìjọba ìfún nípò. Káwọn lápẹ̀jú èyí orí máa ń pàṣẹ ẹ̀mọ́ ìwà àwọn dáadáa. Wọ́n fún ní nǹkan bí two thirty one ìjọba. Bìfọ́ ọkọ̀ tó ti pé àlùmọ̀tàwá kì í olórí oyè. Àlùmọ̀tàwá kì í àlùmọ̀tàwá kì í àlùwàfù ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí àkídà ìhàmíyà ni wọ́n tún sọ. Débi pé Imam Ahmad Rahimahullah Ta'ala ìyálà yáàyà ni wọ́n ti jẹ bàbá yìí. Tí ọba Mahmud olùkọ́ tí Mọ̀tẹ́sìn ọba kò lẹ́yìn tí ẹgbẹ́ àtúntò kú tí àlùwàfù ti gbàgbọ́ obìnrin pé àlùmọ̀tàwákìl wà jẹ́ àlùmọ̀tàwákìl òun ló wá sí ibi àkíyà ní ọmọ ahmad wa òun ló wá sí ìmọ̀ ahmad ló fún un nípò ìmọ̀ ahmad wa ẹ̀kọ́ méjì àwọn àbá àti kọjá àwọn àbó orísun náà yàtọ̀ sí àwọn àbá àti wọ́n ní àkíyà nàìjíríà kí mo fẹ́ lòdì eléyìí òun pé fọwọ́ ìjọba saudi láti gbà tí bàbá wọn ti dé orí òfin fà bàbá òun sì ẹlẹ́ ìdílé ní ọgọ́rùn ọdún méjì ẹ̀yìn àkíńdà tí wọ́n ń sọ̀tọ́ ìtọ́jú òmùtì òun àkíńdà tí ìwọ́n mú ahmed ọ̀dẹ́mọ̀ ọlọ́run tààrà tí wọ́n jẹ wọ́n ń yà lé lórí wọ́n jẹ ìwọ́n mú ahmed ń yà lé lórí. ó kẹ̀lẹ́ pé àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan wọ́n ń fáyè láti gbé tòlúgbẹ̀ wọnú èmi yìí bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọba mi náà wọ́n tẹ̀ láti fà wọ́n wọ àwọn ayékáyé tí wọ́n ń jẹ tí wọ́n pẹ̀lú gbogbo ilé ìjọba yìí tó sì mẹ́rẹ́ sí náà ní àtìlẹ́ yìí àwọn kùdẹ̀ kùdẹ̀ ó lè pọ̀ níbi àwọn kẹ́kọ̀ọ́ ní ṣe pẹ̀lú àwọn òfin ayé ní o ṣùgbọ́n wọ́n sì náwó sílẹ̀ òun ti sọ pé tá a bá ní ká wo ìlú ayé lónìí وفيه تاكلية المملكة العربية السعودية so democracy lọ́wọ́ yẹn àwọn òlò wọn ni táwọn olóyún kí ni àìsíta ọ̀ṣunà àìsíta ọ̀ṣunà làwọn olóyún àwọn ọmọ ọba ọba wọn lè dáhùn ọkùnrin ẹ̀kú díẹ̀ ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àìsíta ọ̀ṣunà làwọn tó ó lẹ̀ pọ̀pọ̀lọpọ̀ ìlú ayé mi láwọn ìlà ọgbà wọn á fọwọ́ kú ìlú mi láì tìjú nítorí àwọn àgbò democracy wọ́n lè sọ pé ẹ̀sìn ìlú Islam ẹ̀sìn ìlú o ṣùgbọ́n òfin ìlú lẹ́yìn lò wọn láwọn ìlú democracy tó bóòlù ẹ̀ṣẹ̀ fẹ́ pa méjèèjì papọ̀ ẹ̀fẹ́ ń lò fún ọlọ́run ọba at the same time kò tẹ̀lé wọn lóko. a bá wò dáadáa a rí i wípé ọ̀pọ̀lọpọ̀ ìlú òun ló ń dìgbà rẹ̀ òfin ọlọ́run bá ti kán náà bóyá ọ̀tá àìsàn. ìlú lè jẹ́ nínú mùsùlùmí káwọn mùsùlùmí kan lẹ́rú ṣùgbọ́n ọ̀rọ̀ ìfọ̀kàwà sílẹ̀ yìí òfin ọlọ́run wọ́n ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ àwùjọ. Eléyìí ló wá fa fàáfin láwọn kọ̀ọ̀kan tí wọ́n ń jáde wípé àwọn tó participate láti lè change the system yẹn sí èyí tí ó bá òfin ọ̀rọ̀ ọ̀bá mu. Ní nǹkan 1928 wọ́n dá ẹgbẹ́ àlèkọ́rù muslim wọ́n dá rẹ̀. nítorí ẹ̀dá rẹ̀ náà ti bó làwọn ilé tẹ́tẹ́ establish islamic government. ó ṣe pé òfin tí àwọn kékeré wọ́n lábọ̀ àwọn ọba àwọn ọlọ́run wọ́n lábọ̀ bí àwọn ọlọ́run bóòwò làwọn ṣe fẹ́ sọ òfin yìí òfin ìsìláàmù yìí wọ́n gbé ìkàlẹ̀ àwọn yìí nígbà yìí ẹni tó jẹ́ lórí wọn nígbà tá à ń sọ̀rọ̀ yìí ó jẹ́ ọmọ twenty two years old òun náà àtàlù báyìí ọmọ twenty two years old torí pé nineteen old ti wọ́n yìí wọ́n lè dá ẹgbẹ́ àlùkùn mùsùlùmí nígbà tá a lè ní nineteen twenty eight ó túmọ̀ sí pé ẹni tó dá ẹgbẹ́ yẹn méjì òru káwá wo àwọn tó máa jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ bóyá bí ọmọ twenty years old ọmọ eighteen years old seventeen years old bóyá àwọn èèyàn kan méjì mẹ́ta mẹ́rin tí ó dé òun dandan lọ lọ́dẹ òjì so wọ́n sọ àwọn tó ṣe fún ọmọ lẹ́yìn rẹ̀ àwọn tó òun dandan fún ẹ̀rọ lọ́dẹ òjì tó ju lọ́rọ́ bí òun ká ìmájì nìkan tí ọmọ two years old ọmọ twenty years old wọ́n ní àwọn tó wọ ní ipò agbára lọ láti ìṣe ọmọ ìdí títẹ̀ mi. àìsí iṣẹ́ ńlá òun tí wọ́n bá bọ̀rọ̀ wọn lọ́rùn ká má ṣe. ṣùgbọ́n wọn fẹ́ẹ́ sọ èyí wọ́n ṣe gbìyànjú ẹ afẹ́fẹ́fẹ́ ni wọ́n fẹ́ràn ní ó kọ̀ǹtẹ́ẹ̀tì bí nǹkan ní ẹ̀sìn tàbí sí láti wọ ilé ìgbìmọ̀ aṣòfin ìwọ̀n wọn jábọ́ wọ́n ti abọ́. Wọ́n mọ̀ ọ́n mọ̀ ti abọ́ àwọn Gẹ̀ẹ́sì tí ó ń kọ̀ǹtró ìlú yẹn indirectly ni. Bí wọ́n máa wọ ọba, ìmọ̀ wọ ọba wọn ní ìsìnkú wọn. Wọ́n gba ilé ìlú máa fi gbé ipò agbára yìí. Máa sọ yìí ti nǹkan yìí. Kí ẹ ṣe? Òní pé wọ́n lọ wá mọ́ọ̀bù wá nìyí nígbà tí wọ́n lọ ẹ̀ ń ti àwọn èèyàn kódà àwọn ọgbà mẹ́rin kò ní délé ìgbà gbogbo yẹn. ṣùgbọ́n padà já bọ́. jíjẹ abọ́ tó já bọ́ yìí ó dí àwọn ọ̀dọ́ wọ̀nyí nínú yìí ara ní tó ń ṣiṣẹ́ gbé fún gbẹ̀gbẹ̀gbẹ̀ nu wọn. bí kàmá pàṣẹ jẹ́ kàmá àtàkì àwọn òyìnbó ìkẹ̀kẹ̀ wọn ọgbẹ́ kúrò ń wá ìkẹ̀kẹ̀ nineteen forty something ní tó tún takùtù péjì náà ìyẹn náà wọ́n tún jẹ́ abọ́lá yìí pé lẹ́yìn máa ṣojú yẹn ó fẹ́ délẹ̀ ṣùgbọ́n wọn lè kó ibi délẹ̀ ìkan náà prime minister àgbáyé ní lórí ìpè ní pé géèmù tó jẹ́ kì í géèmù kìíní wọ́n mú bàbá dájú ẹ máa ṣe kìíní ọ̀dọ́ ní lọ́ọ̀dù eléyìí tó jẹ́ kìí géèmù ṣùgbọ́n ní ọlá àwọn aṣe náà ni ṣe orí yẹn náà wá títí títí tí òbí tó bàbá náà ni ẹlẹ́wọ̀n tí a fi ìlú ṣẹlẹ̀ tí bàbá náà ń tó ẹ̀sìn ẹ̀sìn ìgbàgbẹ́ bó ṣe kọ́ sẹ́ẹ̀sì tó lórí kí ni tó padà jẹ́ àdúgbò fẹ́ nínú ẹ̀kọ́ padà dá gbogbo wọ́n pa àwọn ní Islamic Foundation Fund ní Algeria ní ìkànnì ẹni náìjí àwọn náà kàn bẹ́ẹ̀ àwọn Abbas Madani àti Alibin Hajj ọ̀pọ̀lọpọ̀ aláàbò ló dìbò fún wọn láti lè gbé ìjọba tó wà lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kí ló ṣe àwọn àti àwọn ọ̀gá wọn ní fọ́ọ̀sì mara wọn wọ́n rí ìdíkì nìyẹn. Tíṣẹ̀rí àyẹn táwọn ọ̀gbọ́n mi láwọn afẹ́ lóòrùn tí oògùn ń bọ̀. tó ló jẹ́ pé in fact it's democracy and government of the people by the people for it. sábà jẹ́ ká mọ̀ pé majority olóòórùn sọ́fẹ̀sì ní nǹkan ẹ̀yẹn definition ní pépà ni àwọn èèyàn tí wọ́n jẹ́ alágbára ní ìlú pẹ̀lú àwọn alágbára ayé àwọn ni wọ́n ń ṣèjọba gbogbo tó ń kan bẹ́ẹ̀ kàṣe wà lẹ́nu àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ pa àwọn ọ̀fẹ́ tó ń pè ní the district àdáwòrán ti máa mí nǹkan àwọn ìyẹn kọ́lọ́wọ̀ta àwọn táwọn wọ́n náà rí ìta rẹ̀ àwọn táwọn àmì ilé ìṣẹ́ lábẹ́lẹ̀ àwọn ẹran wọn jẹ́ wọn àti gbọ́dọ̀ ṣe ṣé tó yàtọ̀ sí ìbára wọn. sọ ní àwùjọ kan tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn bá ní ta fẹ́ yìí tí ò bá ti bá táwọn six eight yẹn sẹ́nu ó ti ń sìn. democracy bá ń sọ yẹn ṣe pé government of the people náà pé by the people àwọn èèyàn ni wọ́n ń yàn wọ́n fẹ́fẹ́. àmọ́ pé mo ṣe pàdé lọ́wọ́ minority yẹn àwọn ọmọ asọ̀rọ̀ ìjà òkú. sọ ló pé pé egypt yìí ní àsìkò ara fún ìbẹ̀rẹ̀ ó lọ sọ destabilize ìlú mi. ó wù wá pé kí ìfún àtòkò bọ́ sípò èyí àwọn ọ̀gá lókè ní west torí wọ́n ti ṣàwọn mítìnì kan pẹ̀lú wọn ní out of commons ní britain àwọn leader fún ẹ̀kọ́ àwọn bíi ibrahim munir àtàwọn míì wọ́n jòkó pẹ̀lú wọn. wípé ẹni tẹ́sí láti gbé ipò ọ̀gbára tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ kí ni tẹ̀tẹ̀ máa wọ́n ṣe. Fáwọn ẹ̀rọ ń wò ó wọ́n rí pé ọ̀rọ̀ pẹ̀lú máa lò fún ọlọ́run ọba wàá lò fún ọlọ́run ti pa ọlá gbé èkó Àwọn ní láti kéde ohun táwọn ń Àwọn ní láti kéde ohun tí àwọn ń wọ́n tó àwọn èèyàn ní freedom náà bá débẹ̀ láti ṣe social ministry ṣeré ìṣeré ìbára lè ṣe ni ok ẹni tí wọ́n jalè bóòlù máa ṣe ṣe àrùn àrùn orí ọwọ́ rẹ̀ ẹ̀ka bá practice homosexuality ó ní freedom láti ṣe wọ́n béèrè àwọn question tó lẹ́yìn tí mo sọ yìí ìdíje rẹ̀ wà lórí YouTube yìí nǹkan tá a lè So one makes a lot of compromises. So I had a question, I will do anything. No one tried oh, like to spend more. The sunlight is in it, tell me about it. Iṣẹ́ gbogbo àwọn ọdún yìí lárí tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní sí rẹ̀. Sọ̀rọ̀ tẹ́tẹ́tà tí mo ṣe lọ́dọ̀ fún ẹ̀ ń kàmpéyìn. Ó ní bóyá máa ṣe máa ṣe pẹ̀lú ọ̀rọ̀ gidi ọwọ́. Ó ní ọ̀rọ̀ gidi ọwọ́ obìnrin nìyí. Mọ́sálà ti kì í yà mí títí náà kò bẹ̀rù bẹ́ẹ̀. Ní nǹkan tó wọn mú àlùkòrán tó kílẹ̀, ọ̀sán kò sáré lọ fọ́fọ́rú ẹ̀yẹ òun. Wọ́n bá ti sọ́kà àwọn ọ̀gbìn owó oúnjẹ. Ó ti sọ̀rọ̀ ẹ̀lẹ́nu lọ́dọ̀ àwọn ènìyàn. Ìyẹn dẹ̀ ní wọ́n jẹ́ sí And a lot of things which are to compromise in them. So eventually, ó padà wọlé. Sẹ́ńdà tó wọlé tó gbà lọ. Àwọn aráàlú wọn rà ní tẹ̀sán ṣe. Wọ́n ti pé ó ti kà wọ́n fún àwọn àfẹ́. Ìwọ́n tó kọ́ compromise yìí. Ìran tó ṣe pé for more than thirty years òun ni relationship àwọn àti bíbí òkùnfáwà ní ní àtìkò kòbára relationship yẹn padà àdèmọ ìlànà òun ní sẹgbẹgbẹ ṣe ṣí ní gbogbo àfẹsẹrẹsì ó ní pé àwọn àfẹsẹ̀yìn ìyá àti àwọn ilé ìgbọ́kìn ọlẹ́ ìfún kọ́ bíbí ìlú ẹ̀rọ orí ìṣiṣẹ́ rẹ̀ àwọn aráàlú bí wọ́n ṣe wà kọ̀ǹfọ́tẹ́bù pẹ̀lú Mubarak ebi tí wọ́n wà kọ̀ǹfọ́tẹ́bù pẹ̀lú náà wọ́n ní láti kéde tó tẹ̀ irú ìtàn kéde against Mubarak in fact tí a bá wo revolution yẹn protest tó yà against Morsi láti ọ̀dọ̀ àwọn ará Egypt ó ju ìlú tó wà against Mubarak lọ. lọ́pọ̀ ilé ìtàn sọ yìí à ń sọ nítorí káyé mọ̀ wípé ọ̀rọ̀ democracy every definition kan fún tó lè bì tó ṣe pé yóò dé káwọn èèyàn kan máa fi pé ètò ẹ̀ka máa ti ṣèjọba lọ́wọ́ gbogbo ẹ̀. ìtàwọn èèyàn kan jẹ́ òun káwọn ọmọ àti tí gbogbo èèyàn lọ́wọ́ yìí káwọn bá ti ní fẹ́ nǹkan ẹ̀yẹ wọ́n fọ́ sọ̀rọ̀ ní èèyàn láti gbà nǹkan ẹ̀yẹ wọ́n fún sọ̀rọ̀ ń rìn láti dá nǹkan ẹ̀rọ. lápèjú ẹni ọwọ́ àwọn ìlú kan ìlú tó ṣe fún ọmọ rẹ̀ láwọn ọmọ obìnrin wọ́n lè ṣe bá ẹni tó ń bojú bojú ìgbé ẹ̀ka fún wọn lẹ̀ ní. Bàbá ní ká wo ìtọ́jú ìjọ commission democracy wọn. Ṣé káwọn aráàlú fẹ́ràn? wọ́n máa ṣiṣẹ́ láti máa tako nǹkan ẹ̀ wọ́n ṣiṣẹ́ láti máa tako ẹ̀rọ èèyàn ní túbọ̀ọ̀nù lórí ọ̀rọ̀ ọ̀tẹ́ sáka kalẹ̀ ṣùgbọ́n nínú ìlú wọn látòjúwe nínú ìlú tá à ń sọ yìí ìlú wọn wọn lè yàn fún ọgbọ́dọ̀ bójú wọn lè yàn fún ọgbọ́dọ̀ fẹ́yàwó méjì ọ̀tọ́ lè ní gẹ́gẹ́ àti ní àtọ́sí ìyàwó kan ló gbọ́dọ̀ ní èèyàn kan gbọ́dọ̀ bójú ó fi àwọn òkè ẹ̀ láìpẹ́ ìjáàbù náà ṣùgbọ́n wọ́n wọ ìjáàbù nìkan gbégbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rọ máa ń rìn ní kílọ̀mù ẹ̀rọ ìrìn ní kílọ̀mù ọ̀pẹ̀ ìjọ kílọ̀mù ọ̀pẹ̀ àpòṣe àpòṣe tí ilẹ̀ ń sọ kò wáyé ní orí tó ṣẹlẹ̀ ní ṣíjú láìpẹ́ yìí. Àwọn tí wọ́n gba àwọn nǹkan ẹ̀ ní orí pépà lásán ló wà. Orí pépà làwọn nǹkan ẹ̀ wà. Ṣùgbọ́n tá a fẹ́ lọ mẹ́rin ní pé democracy àti Islam pépà àti wọn. Òfin ọlọ́run bá ní Islam òfin àgbélẹ̀ ẹ̀rọ òun democracy tẹ́lẹ̀ kọ́ sí ẹ lórí àwọn ìlú títí tẹ́ gbọ́dọ̀ máa lòlú méjì. tó ló jẹ́ pé ẹni tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ mú ilé òkè. ọ̀rọ̀ pé ọkẹ́ afẹ́ lọ sílẹ̀ láti islamáìsì ẹ̀ nìyí. àwọn akẹ́kọ̀ọ́ ṣègbè sẹ̀yìn sẹ́yìn wọ́n ní kókò lè wọ́ọ̀kì wọ́n já wọn fẹ́. èyí ní pàtàkì ẹ̀yà fún ẹ̀ pẹ̀lú ẹ̀mí wọn kàn fún wọn. kí ni bí ìjìlá sọ yìí káwá lọ sí tòun ní kíá á ní kí ni láti náà lè ṣẹlẹ̀. ìdí èkì ní ẹni tó lé ní kánì ìtàwọn ní àwọn ọ̀dọ̀ palẹ̀ ọ̀dọ̀ tí wọ́n ní rọ́ọ̀ṣì láàrín kan ní wọ́n parí òun ṣe àti Islam wọ̀lhámù and Islamu Hayu Islam is solution. That was 80. Ní ayé àwọn bí Bóra Fílà, ní ayé àwọn bí Zayn al-Abidin náà, 90. Wọ́n mọ̀ sápa ayé ìpé òfin ọlọ́pàá lẹ́ẹ̀kẹ́ lò. Bọ̀ kí wọ́n káwọn náà fi pé kí ní òde gbọ́. Wọ́n bẹ̀rẹ̀ ìfẹ́ tẹ̀ láti gbé ipò agbára. wọ́n ní láti change method. irú nǹkan tí anímọ̀sí ṣe ní Egypt òun náà ṣe fún láti yìí ní Tunisia. wọ́n ní ìtajú rẹ̀ nígbà tí wọ́n campaign lẹ́yìn ìgbà tí wọ́n ní àbílẹ̀ ìdúgbò olóró yìí. ìgbẹ́ kí làwọn kan náà máa ṣe kí lórí ìlú máa ṣe. wọ́n lórí ìlú kò ń láti wò bóyá àwọn èèyàn kí wọn àbí wọn kí wọn ìlú ni kò ìlú òní láti mọ owó táwọn èèyàn jáàbù àbí wọn ọ̀rọ̀ jáàbù iṣẹ́ olórí ìlú òun kó sọ̀nù fún wọn oṣù náà fún wọn oṣù omi fún wọn eléyìí kò ṣe tó bá wà lóko bẹ̀rù pẹ̀lú kẹ́kẹ́ àwọn olóṣèlú ṣe láwùjọ àwọn àìrí tó ti yọ nǹkan tó jẹ́ ìsìláàmù ni ó ti yọ kúrò bẹ́ẹ̀ ó ti yọ kúrò bẹ́ẹ̀ ṣe tó kú lẹ̀ ní pé ẹni yìí gẹ́gẹ́ ó wà interested in power wọ́n lè ní àníyàn dáadáa ní sílẹ̀ pé àwọn fẹ́ ti fúnra máa ti ṣe ṣùgbọ́n ọdún ní pé kí ní èrè wọn àti káwọn lọ báwọn tó ń lọ náà ṣe ń lọ ìwọ́n yíwo ìtàn rẹ̀ lè fi gbé lẹ́yìn ẹ̀ olóòrò ẹ̀sẹ̀ yìí wọ́n ní kíkú náà tó bá ń bẹ láyé nìkan ẹ̀ka ní sẹ́díjà ṣùgbọ́n kí wọ́n rò ó jẹ́ mùsẹ̀dí ẹ̀ka ń tẹ̀lé mùsẹ̀dí òní tó ń fi pa ojú ìṣèjọba ẹ̀ka ti ní ìjọba olóòrò olówó ọ̀kìnà tó mùsẹ̀dí yìí tí wọ́n rò bá ń bẹ láyé ẹ̀ka ìṣèjọba ọ̀rọ̀ tí ó wà lórí YouTube bá wọn tí ẹ lè rí bọ̀. Ṣé àwọn náà sọ èyí ni wọ́n padà rí tó ń rí láti ọdún láì kọ̀ọ̀kọ̀ọ̀kì fún ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ Bá a ti ń sọ̀rọ̀ ní ti ní ti di bíà. Òfin wọn tó ń bẹ ní ẹni sì ni pé lè fẹ́kẹ́ ìwé tó ágbè tó ń fàyè mi lọ́wọ́ ọba sọ pípẹ́ ọkùnrin yóò máa jẹ méjì gbólóhùn bá jẹ lógún. Wọ́n ti yọ kúrò ní òfin wọn àtọkùnrin àtobìnrin déédéé ogún wọn. ní lẹ́yìn ìgbà tí ọ̀nà lọ́wọ́ jù wọn dé ayáléjì òun léjì kò sọ̀rọ̀. Fọ́nì pé ewu kíkẹ́ ìsìlámù ló dé bàbá mọ́. Ó sì ẹ̀ka wá dìde sí pé òun fẹ́ lọ láti lọ ìlànà ìlú fífẹ́ mi. Ó lè bá mi ẹ̀rù gba nílé láti ẹ̀ tó dá rẹ tọ́nà bá fẹ́ ṣàmú ẹ yóò dà kú omi ẹ̀ kí á ìpẹ́nu ìlú ọkọ̀ ó dé jù òun ò lè ṣe. wọ́n bá ìsìsì tó ń gbé wà ń bẹ̀ lórúkọ ikú ń fẹ́ ìṣàlá ìdí. àárín tó ń bẹ sọ fún ẹ̀ nìyí ó padà bọ̀ ọ́ ilé yìí àpèjúwe ọkọ̀ tó ń kéré lọ́wọ́ ni ẹlọ́gbọ́n wá èkó ń kẹ́sàn-án ni pé sáwà fi ilẹ̀ fún wọn ni sáà fi ilẹ̀ fún wọn. tó léyìí òun táwọn àbá tí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ báwọn àbá àwọn àbá fún ilẹ̀ ìmọ̀ orí fẹ̀sì àwọn míì wo pé ẹ fi ẹsẹ̀ wọn àwọn míì wo pé ẹ má fi ilẹ̀ fún wọn àwọn míì wo pé ẹ̀yìn tí ilẹ̀ fún wọn ní gbogbo ọ̀nà ṣùgbọ́n ẹ̀ wọ́n náà sí ẹ̀yìn kíkà. tá a bá wo àwọn bọ́ọ̀dù kan bẹ tí wọ́n pè ní mẹ́sàn-án òjòtò Islam ìkan bẹ tàbí ìkan akẹ́dẹ́ni ìkan bẹ ọ̀nbà. Organization of Islamic Countries or Organization of Islamic Cooperation Project Force become the under Muslim World League. Bọ́ọ̀lù méjèèjì ni wọ́n ní ìgbìmọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ọmọ nípa sọ́wọ́ ẹ̀sìn tó ń lọ látàrí èyí tó bá jẹ́ òṣèlú wọn ó di okòó ní ìjọsọ èyí ọ̀rọ̀ kátàkárà ni wọ́n ṣe kó tí wọ́n lọ sọ láti mọ sí ni tíǹdì ìsìláàmù lórí ẹ̀. Ètò ní í ṣe pẹ̀lú àwọn minority ẹgbẹ́ mùsùlùmí wọ́n ti sọ gbogbo àwọn yìí Nígbà tí àwọn jókòó lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ń bẹ láwùjọ tó ṣe pé kò ṣe ìjọba ìsìláàmù lórí ìgbẹ́ tó báyìí àbí irú ìjọba báyìí tó ní pé àǹfààní ìsìláàmù lòun bá lọ síbẹ̀ àǹfààní ìsìláàmù lòun bá lọ síbẹ̀ tó máa wá délẹ̀ náà òun ò ní ṣiṣẹ́ níbi nǹkan tó bá ta ko ìsàn. bẹ́ẹ̀ ni nǹkan tó ṣe wípé yóò mọ ọkùnrin ti àǹfààní ìsìláàmù lòun mọ̀ sí. wọ́n gbé mẹ́jọ mú mẹ́ta ìkàlẹ̀ wípé wọ́n mú. náà àníwájọ mú yìí ibi afẹ́ ìgbàgbọ́n. a ti fún wa ìlú àwọn ẹ̀ńlọ nínú àwọn olóṣù gbọ́dọ̀ nìkan kí ló padà dé tí wọ́n kà fà mí gbọ́dọ̀ nìkan lẹ́yìn ìgbẹ́ ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ padà wá síbẹ̀ tí wọ́n yàn lẹ́yìn wọ́n tún lọ sí kọ̀ǹpútà táwọn èèyàn gbé kalẹ̀ àwọn mélòó ló fi sílẹ̀ wọ́n ti fi kàtẹ́ fún ọgbẹ́ ní orúkọ ìsìláàmù tẹ́lẹ̀ wọ́n ti fi ó síkì wọ́n padà wá wò ó pé àwọn olùwàbí orúkọ táwọn náà fẹ́ ṣe é ìyẹn ti ẹ̀ fáwọn aráàlú mójútó náà mójútó ní mójútó ètò kátàkárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so wọ́n wò pé lẹ́yìn làwọn fẹ́ ṣe. Ìgbẹ́jẹ́ àǹfààní ìsìláàmù ní ọdún orí ọdún ìfẹ́gbẹ̀kan. Ọdún ìfẹ́ kò sí àtẹ̀ láàárín wọn àti àwọn bàtà kan lẹ́yìn lẹ́yìn. Eh, ẹni tó jẹ́ prime minister tọ́kì nìkan Erdogan nígbà tó ti pé ìjọba gbọ́dọ̀ wọn mú sí àwọn ìtàgé rẹ̀ nàìjíríà ìtàgé rẹ̀ ó ń sọ inú ìṣe ní pé ó ń sọ fún ọmọ ìsìlámù campaign ẹmọ ti ìsìlámù campaign ilé ní àwọn ilé ìfẹsẹ̀ yẹn ìsìlámù campaign yẹn bẹ́ẹ̀ àwọn èèyàn tó tún kó tura náà nínú àwọn sójà àwọn mílítì wọ̀nyẹn àwọn mílítì yẹn wọ́n kọ́ mi lẹ́yìn wọ́n lè fún ẹ̀kọ́ kò kò gbọ́ àbáṣe ẹ̀mọ́ kí la fẹ́ lóbi ọ̀rọ̀ yìí òun ni wípé ẹgbẹ́ ti ìsìláàmù ẹgbẹ́ ti bẹ́ẹ̀ jẹ́ wípé àwọn náà sọ mú ọ̀rọ̀ àwọn mú ọ̀rọ̀ wọn ìpè láàmú rí dún dáwùlátà jìnnìyà àbèrè fún gọ́ọ̀mẹ̀ntì ìmọ̀lẹ̀ mi rí dáwùlátà nàìjíríà nípa afẹ́ ọ̀run ìgbò society tí gọ́ọ̀mẹ̀ntì lọ́fẹ́ ẹni tó wọ́n yọ kí ní ẹ̀sìn yẹn ọ̀yọ́ kó ọ̀gá ó yọ sọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ ní àsìkò tàbí àwọn kàfẹ́ ìlú rẹ̀. tó òfin táwọn èèyàn gbé kalẹ̀ àbí mọ́jẹ̀mú tó gbé kalẹ̀ mọ́jẹ̀mú ìlú wọ́ọ̀kà. bákan náà àlẹ́jẹ̀ kò dá iná ní Saudi àwọn náà sọ̀rọ̀ nǹkan wáyé. ẹlẹ́ni tí ó bá ọkùnrin fáyẹ̀ ní ìkẹ́fẹ́ ìpele ní pé kò tẹ́ fún láti lọ torí ẹ̀bọ̀ ṣùgbọ́n tó bá rí fóun fẹ́ torí òun bọ̀ nìyí ó ní pé òun ò ní ọkọ̀ káàdì tó tako nǹkan. Ilé náà bẹ̀rẹ̀ ara wọn ìyẹn ti di àgbáyé ti dá ìmọ̀ lórí fa nípa orí. Wọ́n ní kò sọ fún Mùsùlùmí ìdí kókó wọnú òkú náà sí ìyára táàkù ìṣẹ̀lẹ̀ àti ìyá ó wọ́n ní ìjọba tó ṣe pé kò fi òfin ọlọ́run bàbá rẹ̀. ṣùgbọ́n tó wáyé sí ilé tẹ́sítì béèrè fún fún ọmọ rẹ̀ ó yí pé ti pé ní ọkùnfàì ibi tí ó kan òfin ọlọ́run rẹ̀. so bóò ló ṣe fẹ́ kárí àwòkèrè yìí. شيخ محمد بن صالح بن عثيمين رحمه الله تعالى àwọn náà sọ nínú àwọn ọ̀rọ̀ tó pọ̀ nípa wípé àwọn mùsùlùmí gbọ́dọ̀ wọ́ rẹ̀ àwọn mùsùlùmí rẹ̀ ṣe fún wọn gbọ́dọ̀ wọ́ rẹ̀. àwọn tí wọ́n fẹ́ wọ́n sọ fún mi pé tí ẹ̀sìn wọn sọ pé àwọn ọ̀nà fẹ́ ti wọ bẹ̀rẹ̀ change ṣé ìpínlẹ̀ ó wù ọ́ láti change ni ìyẹ́lẹ̀ ń ṣó wípé wọn wà pé ní ẹ̀ pẹ̀lú nǹkan pè mọ́ra. Lẹ́yìn kọ́wọ́ sùn sílẹ̀ ni wọ́n bá débẹ̀ wọ́n ó rí àtúnṣe ṣe. Wọ́n ó rí àtúnṣe ṣe wọ́n wá sí ìpè. So ìyípadà wọn lójú pé sísẹ́ẹ̀lì yẹn ló padà àfẹ́kì wọn àmì tí wọ́n wá sí ìpè فشيخ ابن تيمية رحمه الله تعالى إن بكم من أراما وما encourage the common knowledge ṣùgbọ́n pẹ̀lú sincerity pé àwọn ọmọ ìṣiṣẹ́ tó àǹfààní Islam àti Mùsùlùmí. Màá fẹ́ kà nínú ọ̀rọ̀ wọn. Lẹ́yìn bóyá ọ̀rọ̀ àwọn àfáà mi náà tí lára ní bàbán ṣàlàyé ìdáàbò jihad wọ̀sí rẹ̀ nínú ìsọ̀rẹ́ Bukhari àtàwọn kíra àwọn kíra àti àdínkù nínú ìsọ̀rẹ́ Muslim lára àwọn question báyìí jáde وما بين أنني تقدم بأن الشريعة هي السياسة قلت المراجع إذا الشريعة لا وضع ومجدد سياسة مجدد تاسين دليل تاسين دليل الشريعة ما هو ملاك دليل فهل ترى يا شيخ في البلاد التي فتحت المجال للتحدث؟ إن جاء láwọn ọ̀dún tó ṣe wípé ó ṣe gbé ìpínlẹ̀ ó sáré ilé fún káàdì fún àfíkàṣì ìpín àwọn ènìyàn ìfẹ́ ẹgbẹ́ èyí tí kò bá ti rẹ̀ wọ́tara ṣe ìpín àwọn ènìyàn ìlú ilé ti ara wọn wọlé ti káàbọ̀ fáwọn ènìyàn lè gbóòjì àti hajj àti ìdíyẹ ní ìlú káàfà káwọn ènìyàn dábàá ti rẹ̀ lórúkọ الإسلام إذا كان النظام علمانيا تبقى بيت الثاني وبيت الثلاث الثاني كما كان توابعات الليل يعني الإسلام غريب في البرلمان لكن الإسلام الصين في البرلمان يجب أن يكون منزل إسلام الليل لا أحد يقرأ أي مشروع إسلامي بل كل الأصوات في نفسه wọ́n ní kò sẹ́yìn kankan nínú pàjámẹ́ǹtì yẹn tó ṣe que ó máa sponsor àti kó promote nǹkan tó ní ṣe pẹ̀lú Islam gbogbo àwọn vote àwọn ohun níbẹ̀ yẹn ní wọ́n wá ìgbésí nǹkan yìí ṣé ó lè ṣe ní ìgbésí wọ́n ní أنا أرى أن السياسة تختلف المشاركة ولكن يريد السياسة àti information kan ó necessitate ó entail àlùsááraka ní káwọn ọ̀gá pé kápẹ́ ní ọ̀rẹ́ kan ó ní ní condition tí ẹ bá wọ̀ ẹ́ làákì ṣùgbọ́n ìṣòro àmì ọ̀tún lè mú ṣáájú àhẹ́lẹ́ ní ìṣèjìká mi ṣùgbọ́n ní tí ó fẹ́ participate ó wọ̀ ẹ́ tó ṣe pé ó good ní agnes ẹ̀rọ ṣe pé ó lè ajú ó lè present ìfẹ́ ìsìlámù tó wà lẹ́yìn. وبيان الحق هكذا أن يكون الشرعية الدولية لأن بقاء المكان فإنتي سيسي من كلمة كما بأ أو الجو أبيكي أتمنى كما بأ ليس بشكل خاليا من كثير قام مسلم ليس بطيب ولكن كثير أودا أن يرابط أن نقول يا شيخ أنه من فروض الكفاية wípé ṣáàlì sọ wípé fáwọn ti bá ara rẹ̀ pé káwọn kan lọ ṣé ti ń mọ ẹ̀yìn àwọn àna ara rẹ̀ wọ àdúgbò يتعين أن يقابل أن يدخل في برلمان وأن ينتهي أو أن ينتخب إذا أنت ولا بقى parliament èyí ní ìtọ́jú tó pàtàkì tó pọn dandan ààrẹ wọn ṣùgbọ́n ọdún mọ́lẹ̀ wọn sì ẹni tó fẹ́ lọ ẹni rẹ̀ ń ṣe fún ọ̀kan rẹ̀ láti lè ṣe fún ìdá láti lè fi tẹ́sí mọ́tà tó ń ṣe pẹ̀lú Islam. eléyìí òun ni àwọn míì tí àwọn ń bẹ̀rẹ̀ àti wọ inú pàdánù orí òṣèlú. wọ́n ti ṣètò ní sọ pé a lè participate. bẹ́ẹ̀ ni ṣé ti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti mọ́jọ mi sí ó ti mọ́jọ mi sí sára lè fásiwá tó fọ́nà ọgbọ́nà sí kú èyí tí mo rán ṣe tọ́ka sí ẹ̀sẹ̀ yẹn láti sọ pé ẹni ní ìgbà wọn bẹ̀rẹ̀ wọn ló ń chéǹjì ṣé kí wọ́n ṣì ti gbàgbé ẹni tó chéǹjì yẹn kò wà sí sí ẹ̀ ní kú rẹ̀ tó bá wà sí sí ẹ̀ kò ní chéǹjì tó bá wà sí sí ẹ̀ kò ní chéǹjì lọ́tàrí lè fọwọ́ sọ̀yà nínú àwọn àtàwọn èkó yìí kápẹ́ ìlú nínú sọ̀rọ̀ pípé tí ipa torí bọ́ ìní ní méjì. Tàbí lè fọwọ́ sọ̀yà pípé tó ń bá dé bẹ́ẹ̀ ìwà lọ champion Islamic course nínú parliament. Àkọ́kọ́ ní pé nígbà tó bá dé bẹ́ẹ̀ kóòtù ẹ̀ tó dé bẹ́ẹ̀ ká lọ wò ó wò tó wà mo fẹ́ jẹ́ ìdíkà sí kan yóò dìyẹ lásán ló máa lọ ètò ibẹ̀ yẹn ní tó bá fẹ́ lé kí wọ́n ní kan yẹn gẹ́gẹ́ bí ẹni tí ó kẹrẹ̀ jẹ́ kánsílò lásán owó ẹ̀ kọ́pẹ́tì owó ẹ̀ kọ́pẹ́tì owó ẹ̀ ṣe káàkiri báyìí owó báwọn làwọn òdòdó dáńdọ tí ó gbádùn yìí èèyàn kan fún àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ ń ṣèṣe ìlú kẹ̀kọ́ mọ́ wọn àbí ìyá rẹ̀ ló kú abẹ́ ìlú fún ọjọ́ ṣe léèkì mọ́ ẹ̀ẹ́dẹ́ ọlọ́bẹ̀ náà ni. tó wọ́n ti gbé àwọn ilé yìí tó bá ṣẹlẹ̀ ọ̀nà ilé tó bá ṣẹlẹ̀ ọ̀nà ibi tó wà gbé wa sí mẹ́rin rẹ̀. ó lè lọ sí gẹ́ǹtì ẹ̀yìn bọ́ọ̀dù wọ́n ti ẹ̀rẹ́ fẹ́ káàbẹ̀ àti káàbẹ̀ àdìgbò mẹ́rin rẹ̀ ni òun ti mo fẹ́ bí wọ́n bẹ̀rẹ̀ mẹ́rin àwọn aṣíbò fún mi ní Israẹli ẹni lọ́dọ̀ àà ah, ṣé ìlú àti ẹ̀kọ́ ọjọ́ ìgbìmọ̀ láti bá fún ọ̀sẹ̀ olùdọ́rọ̀ ní ìgbìmọ̀lẹ́ mo máa rọ́ sí ọ̀rọ̀ Babangida yìí ní twenty fifteen ó ní politics ò tàbí ṣe ń tẹ́lẹ̀ bóòlù ṣe ń tẹ́lẹ̀ náà tó bá ń tẹ́lẹ̀ ó ní ní wọ́n bá wọn fún un fẹ́ wà kọ́ ní ìgbà mọ́ṣáláṣí lọ kó lọ sí máàmù àdìpọ̀ ìgbà ṣọ́ọ̀ṣì lọ kó lọ sí pásítọ̀. pé politics ní àwọn tó ń pè ọmọ ilé ilé orí láti pawọ́ ṣe gbogbo àwọn nǹkan láti ṣe lẹ pé fáàkì ní tó ń sọ yìí fáàkì lẹni tó sọ ló lọ. ṣé wọ́n wá ti fẹ́ ìdúró ẹgbẹ́ mi náà kò fẹ́ kó ìmọ̀ ìlú yìí màá bọ́ọ̀bù kódà èèyàn múlẹ̀ nígbà mí mo fẹ́ tó ṣe pé wọ́n ní kó múlẹ̀ ní kí wọ́n múlẹ̀ ó sàkúrò mbẹ́ òun àti german wọ́n lọ fà á títí di ìparí sí i ó ṣe lẹ́yìn ìbéèrè ọ̀kan múlẹ̀ àwọn mélòó kan àwọn olóhùn tí mo gbá ọ̀tà pẹ̀lú òun àti german ẹ̀ka ìparí ìwọ̀n rẹ̀ ìjà gbogbo ìparí oníkàwọn wa múlẹ̀ ìgbé kẹ̀kẹ̀kalẹ̀ táwọn ọmọ táwọn lórí kiri ṣé lórí pé mo ń wá ayé àbí lórí wípé mo fẹ́ ṣiṣẹ́ ọlọ́run pé mo fẹ́ ṣiṣẹ́ ọlọ́run ni àlejò ọlọ́run bá nílò lótorí ọdún kan láì àlejò ọmọ hàmà sọ̀rọ̀lá àṣẹlá àwọn ará mẹ́ka sọ fún wípé láìsí òun ta wọn lára mú àwọn akẹ́kọ̀ọ́ ń takò ní táwọn ṣe fẹ́ ti pọ̀ jù

ṣùgbọ́n lónìí ó ti di pé àwọn ẹ̀kan ìjọlẹ́rì ni wọ́n wà ọ̀gá ṣùgbọ́n wọ́n máa fẹ́ ìròyìn kan ìwọ ọmọ omi láti sọ pé wọ́n ti sọ ní ṣáṣe ká bá máa káwọ́ gbéra náà nìyẹn ṣáṣe máa wọ orí láti máa wọ orí nìyẹn àwọn ọmọ ilé ìjọ wa ti sọ ní bẹ́ẹ̀ olùdókòwò náà fẹ́ kán lẹ́la. Iṣẹ́ ìwé làwọn mùsùlùmí káwọ́ gbéra. Bàbá Tẹ́lẹ́gọ́ State of Assembly ní mùsùlùmí ló ń lò lẹ̀ bí àwọn ọ̀gá náà pọ̀ jù. Ibi ìdílé ọ̀sùn ni wípé bá wọn bá dé ọ̀sùn pàṣẹ yìí àbí medical assembly bí wọ́n ti lé ti àbí house of rest mùsùlùmí ló pọ̀ jù bẹ́ẹ̀ àdéhùn ọ̀sùn yìí. Oríṣiríṣi àwọn Haúsá local government tí wọ́n ń ṣe ìtọ́mọ́ra wọn ìtọ́kọ́ ìlú wọn lè lọ. Yo pensé que cada un país un poco de beneficio que me lo va a ir el muro. Yo lo inflamé. Yo lo inflamé. Tanto un país que lo van. Sọ̀rọ̀ fún ọ̀rẹ́ tí yóò rẹ̀ káàkiri wa pé ṣáwà ká obìnrin yóò lè ká wá bíra ẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyàwó náà orí tó tó ń bẹ ń bẹ ní wọn lọ ṣiṣẹ́ fún Islam wọn lọ ṣiṣẹ́ fún Islam wọ́n lè wá tù wá lórúkọ ìsìn láti gbé lọ ṣùgbọ́n wọn lè ṣe wọn lè ṣe wọ́n bá débẹ̀ wọn lè ṣiṣẹ́ fún Islam ni. wọ́n ìlú tó ṣe pé ìjọ ní ti wọn mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe é Egypt about ninety seven percent ni wọ́n sọ. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run wa ló bẹ́ẹ̀. Tọ́kì ò ìṣẹ̀lẹ̀ ọlọ́run wa lò. Tẹ́lẹ̀ Mùsùlùmí pọ̀ ń bẹ̀. Ṣùgbọ́n bàbá orí pé ni wọ́n ń lò ń lò ń lò ń lò. Àtàwọn onímù náà Tunisia nìyẹn ní Mùsùlùmí ló pọ̀ jù bẹ́ẹ̀. Lára Mùsùlùmí tó pọ̀ jù bẹ́ẹ̀ lára àwọn àkàtúnjáde nípa láwọn ọ̀dọ́ tẹ̀sí pé lọ́nà yìí káwọn ọmọ gbà wẹ̀. Ipe àwọ̀ gbígbà ní òfin àwọn àdíyà ní Saudi wọ́n yẹ fún mi public revise. Sọ̀rọ̀ jẹ́ pé àwọn kan èyí tó kẹ́lẹ̀. Sọ̀rọ̀ tí ṣé kí n tèmi sọ̀rọ̀ yẹn tí ó yìí wọ́n ti lọ́jọ́ ẹ̀rọ ẹ̀kọ́. The implementation measures in the Khalifa implemented. Sheikh Al-Albani rahmahullah ta'ala àwọn náà ní ọ̀rọ̀ gbèrègbè ni. Wọ́n bẹ̀rẹ̀ wọn wọ́n ní yọ́kùnrin bá àwòrán, a kàn fẹ́ ìṣe àfihàn ọ̀gá wọn. شيخ عبد العزيز بن باز وشيخ ابن تيميه حفظهم الله جميعا ان الدخول في ارض البرلمانات من باب اخذ واخذ الشيخ ابن باز شيخ ابن تيميه wọ́n ní táwọn èèyàn bá wọ ní parliament ipe committee of labour ìlú oníbèrè pé ìrọ̀ṣẹ́ kàlàbá nílẹ̀ ẹ̀sìn mọ̀ فإذا ترك المسلمون الخرافة والمبتدعات يدخلون هذه فتكون لهم أكثر nígbà mùsùlùmí bá fi àwọn kò kí àlùbáṣakọ àwọn kò kí àtẹ̀gbá mú ọ̀nà kí gbogbo ẹ̀ máa wọn níbi náírà àtàwọn onídìbí àtẹ́lá fún wọn lẹ̀ kíkẹ́ kí wọ́n máa wọnú páyámẹ́ǹtì pàtàkì fún ọlọ́run àtẹ̀yẹ àwọn onímọ̀ ìlú ẹ̀jẹ̀ ومن يكون هناك الضرر الكبير على المسلمين nira tó pọ̀ gbéra bá àwọn mùsùlùmí nira tó tóbi gbé bá àwọn mùsùlùmí. فسيقولون حسب هذه الفتوى أن الدخول على البرلمان من بعد أخذ رأيه. فإذا wọ́n ní èyí tá a fún wọn fọwọ́ kò kí ènìyàn lẹ̀ ń bẹ̀ àtàwọn onídìí díà wọ́n táwọn ìjọsọ náà ó yẹ ká lè tẹ́lẹ̀ sí ìlú yìí láti lè ṣe fún òṣìká àkọsí ìjọba yìí ìṣàkóso àti ṣẹ́gun òṣèlú ìṣàkóso ẹ̀yẹ ìpè ọ̀nà ìyẹn káwọn èèyàn ń wọlé ṣùgbọ́n mẹ́jẹ̀ ní ẹni pé àwọn tó fẹ́ lọ ọgbọ̀rọ̀ lọ ń gbé ní ẹ̀sìn láti lọ sí sẹ́ńdẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ọgbọ̀rọ̀ yí padà tó yí padà àmì tí wọ́n wà ní ìṣẹ́ láti pèlè yìí ṣé ẹ̀ma ni wọ́n fèsì wọ́n ní ìdáríkà bẹ́ẹ̀ ní táwọn kan sọ nǹkan lérò nìyẹn o ogún tó wá ju ẹni ọkùnrin náà gbọ́dọ̀ mú mi wọ́n ní kò lè ó kò sí pé èrò ẹni tó jẹ́ mú mi nìyí òkun àwọn tó sọ láti dárúkọ wọn sì pẹ̀lú fáwọn àbẹ́sì dáadáa ni wọ́n ṣòṣùgbọ́n táwọn ó rí pé táwọn mùsùlùmí gidi òwò bá torí pọ̀ àwọn èèyàn tí èèyàn yìí náà yóò máa jẹ́ ń bẹ́ẹ̀ yóò dẹ̀ máa ní àwọn mùsùlùmí gidi lára ṣé kí ní gómìnà wọn ni wọ́n á bu ẹ̀yàn fún ọgbọ́n náà ìlú mi mo kó kòkó jẹ́ èrò àbí ìròyìn ẹni tí ó jẹ́ mùsùlùmí gidi láti ní lọ́wọ́dá máa ìlàfẹ́bí ṣe ọ̀wọ́n يدل ما يدل أن تبع إخوان المسلمون في عدد دخول في البرلمان والرياليتي ó ń tọ́ka wa síbi wípé àkọ́kọ́ láti gbà táwọn àlùbá mùsùlùmí láti bẹ̀rẹ̀ dídé àká máa lọ torí bọ parliament nínú ti hálẹ̀ káàrí pẹ̀lú tí ṣe ẹ̀kíùs àti yìí lọ́dún méjì nínú fi hálẹ̀ tòkó ayẹ̀fà ìjẹ́ tí ìlà ọ̀ wọ́n ní ààrí ìwọ̀n ló ṣèlú ètò orúkọ ọmọ pálíámẹ́ǹtì kan tó orúkọ arákùnrin kẹta lára rẹ̀ lára tí wọ́n sọ yìí tí wọ́n bá mi rí alùpàdé náà lẹ́yìn tó wọ́n kàn sọ̀pọ̀ ti pálíámẹ́ǹtì wọn àfọwọ́ ti ádàmọ̀ ìrántí wọ́n lè ní mójú tó bó ṣe ń lọ wàhálà tó ti ṣe àkàrà níbi mọ̀kàlùfà ti ní ìṣẹ̀lẹ̀ à wọ́n lè mójú tó bí wọ́n ṣe ìdímẹ́ǹtì òfin pálíámẹ́ǹtì tó tako ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá أنا لا أنكر أنه قد يكون هناك فائدة لكن هذه الفائدة ليست جوهرية ومن يصرف إيمانك وكان فاعني بجوكا وجدوا وراء الفاعني كان ثم الفاعني يكون جانفاعني كي هو فايتا oníṣe méjì àǹfààní ni àǹfààní dání nítorí mọ́rọ̀ ó rẹ̀ ẹgbẹ́ bí ààrẹ ìfọ́nù àárẹ̀ tó ti wọnú ọkàn tó ti dà lónú ọkàn ìfọ́nù mọ̀rí ìdínú ọkàn aláàárẹ̀ wọ́n bá àǹfọ́rù ìbábẹ̀ ni àárẹ̀ náà dẹ̀ ní àárín orí padà ní ara láàárẹ̀ yìí fọyọ̀ àárẹ̀ bíbá àwọn ìmọ̀ràn rẹ̀ ọ̀rọ̀ fọyọ̀ àárẹ̀ bíbá àwọn ìmọ̀ràn rẹ̀ àwọn ìlú àwọn x-men wọ́n ń pa ara láàárẹ̀ yẹn àárẹ̀ tó wá láti mú ọkàn wọ́n mú ẹ́tímẹ́ǹtì ní ọdún ìwà ara láàrẹ kíkàrà bá ní ìtàwọn lè ní àwọn ẹ̀kọ́ àmú rí mú wá láǹfààní láti ìgbà tó ti bẹ̀rẹ̀ bíbí àkálọ̀ torí bọ pálíámẹ́ǹtì wọ́n ti tán wá lè sọ yìí. wọ́n mú sakináàtì àtàwọn nǹkan tí ó lè kí kéèyàn kó wọn yìí bu ẹgbẹ́ díẹ̀ wọ́n náà bá rí wọ́n ti pẹ̀lú gbọ́dọ̀ iná àádọ́ náà bí ẹni máa dára òun èyí gan-an ó wọ́n ká bẹ́ẹ̀ yìí. أما معالجة الداوي وتكفره الجبر ṣùgbọ́n ká wo àrùn sàn ká a ní ilé tiẹ̀ completely pàtẹ́jì for agbọ̀rọ̀ rẹ̀ wọ́n ní experiment ní àti experience taari ní olórí ẹlẹ́rìí ní yàjọ̀mọ́ ẹ̀yìn sọ̀mọ́ àbúrò mẹ́ta ìgbà wo ni ọ̀dọ́ ìgbìmọ̀ fún mi ní sàárù ìdáhàwá táwọn méjì ló kéwù báyìí وقد مضى على بعض الجماعات الإسلامية عشرات سنين فشكرا àwọn jẹ̀mọ́ ìsìláàmù ní ìwọ̀n mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbẹ́yọ̀ ló ti lọ lórí wọn bí ìparí ọ̀rọ̀ ṣe kàràbára ọ̀làwọ̀ tààrà náà ṣùgbọ́n ṣé kò fẹ́ ní ìfàṣọ àwọn ní kí ìrìn sí bá àbùkù wọlé ṣé kàràbá ní àwọn tako pé káwọn ènìyàn ló bá lọ pátáwá wọ́pọ̀ ní ọ̀rẹ́ lórí ṣùgbọ́n wọn ní mọ́tìfù kan mọ́tìfù táwọn ní òun pé tá a bá láwọn tán wá bẹ́rù pẹ̀lú tá láwọn ọbẹ̀ lọ ń táwọn ọ̀hán yẹn wá ní kí wọ́n na ẹnu tá burú ẹ̀ tí ẹ̀sùn wọn ní ọ̀pá gẹ̀ẹ́sì tó ṣẹ̀kí ṣe differentiation láàárín kábígbáàbò àti kábígbò mọ́tò gbáàbò tó yẹ kó gbáàbò tó fẹ́ lọ ní ààrẹ àtàwọn ọkùnrin ẹgbẹ́ ṣùgbọ́n èèyàn kan mùsùlùmí ni ó wá lóun máa lọ àwọn bẹ́ẹ̀ ṣe lóbi ní ìbámu àwọn bẹ́ẹ̀ ṣe máa ìwé ẹ̀ ó lè ṣe máa lọ máa lọ máa wá ní ó wá lọ àwa òun bẹ́ẹ̀ àríkèkè yìí kan délé kan níbẹ̀ ni ṣé kàǹbá ni àwọn mẹ́rin wá ti fi ní pé káàmì ẹni tó jẹ́ mùsùlùmí yẹn ìpè àwọn olè ṣe fi ó kéré sílẹ̀ sí ọwọ́ ìfèèjì èyí pẹ̀lú ilé ẹ̀rọ abílẹ̀ sọ́wọ́ rẹ̀ ní ẹ̀rọ bá ń tẹ̀lé rẹ̀ ṣùgbọ́n tí ẹgbẹ́ sí yìí òun lè mẹ́rin ẹ̀mí jọ́ọ̀dì ṣe ṣùgbọ́n àtìsí ó lè jọ wípé àbúrò bọ́ọ̀sì rẹ̀ lè kéré bẹ́ẹ̀ ó sun ẹni ó lè yẹ náà bẹ́ẹ̀ wọn ń lo lòmú àwọn bá tó àwọn àmì ní àpèjúwe rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́jẹ́ àpèjúwe máńtàn àtìpà tó gé rẹ̀ ni ẹ̀rẹ̀ tó lè fẹ́pọ̀ ìlú rẹ̀ ṣùgbọ́n wò ó pé ẹṣù ní ọ̀rẹ́ yẹn ní kẹ́ẹ̀mí ó dé sì kẹ́ẹ̀ má fi ilé táwọn tí wọ́n lọ́ sùkúrú lọ tán gbẹ́ngbẹ́ ọ̀rọ̀ tó kàgbá mi lẹ́yìn ó pọ̀ dáadáa mọ́ àwọn ọ̀tá wa mọ́ ni ṣe kúrò pé àwọn ọgbà kò dára àwọn ẹni méjèèjì ló ṣe kẹ̀kẹ́ not your welcome guest the one people tí wọ́n lè kan máa bá nǹkan wọn ní ìbójúkọ́rọ́ ẹ̀sìn ìjìyẹ. tó lẹ́yìn ìgbà tí ṣèkú mú fún ìfọ́nkọ́ gẹ́gẹ́ bí ìgbẹ́nu sí àwọn ọjọ́ olùkọ́ náà ṣe pẹ̀lú ìgbẹ̀mọ́ pé kò dáwà tó káṣe pọ̀. nígbà yìí nígbà tó ń gbọ́ pé ṣèkú ń báàbí ní àdéṣekò tẹ̀lé wọ́n ní àwọn ènìyàn wọ́n lè kọ̀ǹtẹ́ẹ̀tì pẹ̀lú nǹkan tó kọ́ pé kalẹ̀ ẹ̀ àtẹnúgbèrú àwọn àbá àyíká tó bá ohun nìkan sọ yẹn àwọn òfin àwọn àbá ń ti wa ènìyàn là ń tẹ̀lé nǹkan sọ yẹn ìsọkúsọ ni ká tún bá kúrò bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n sọ ń yà mẹ́ṣẹ́ àfárá tó kàn bú ìfàkùn. Ẹ̀yin àbá ẹ̀sùn àìyàn pẹ̀lú tẹ́lifẹ̀ẹ́. Ọlọ́pàá ara rẹ̀ jẹ́ ṣùgbọ́n tẹ́lifẹ̀ẹ́ sọ ìsọkúsọ débi nígbà tí kàbáyé sọ fún àwọn ará nàìjíríà ni election náà sọ ní nineteen twenty nineteen yẹn ipe káwọn èèyàn dìbò fún àwọn tó súnmọ́ ṣé kúkú yóò láì fún wọn. nígbà yẹn ìfẹ́ sọ yìí ìrírí ìfẹ́ sọ yìí ṣé àwọn gbà àgbà nǹkan tó ní bẹ́ẹ̀ lára wọn àbá mi ìgbà tí ọdún lórí ọdún ẹ̀mí ẹ̀sìn náà gbogbo wọn ti ń sọ̀rọ̀ àtàrí pé kí kéèyàn lọ láti kọ̀rẹ́tì pẹ̀lú mọ́jọ̀ ní tó gbé kalẹ̀ ó sọ̀rọ̀ ló dá ṣùgbọ́n reality oníkànnà tó ń sọ sọ̀rọ̀ ní òní wọ́k èyí tí ṣèkàgbá ní wíwá wípé ìwọ̀n dìbò bó ti ẹ̀ jẹ́ wípé nǹkan tó ṣe kó wọ́ọ̀kì ní gbogbo ẹni yìí ò tó lẹ́nu náà that is kò àfẹ́tà rẹ̀ tó kàn jẹ́ láti reduce the letter e ìyẹn ní lọ́wọ́ ìdìbò náà sọ ìwé ní tó ń lọ kọ̀ǹtẹ́ẹ̀tì ní àfẹ́ntì òwà ní jẹ́ ọmọ alókù ọ̀pọ̀lọpọ̀ ọtí lọ́lá sí ara ẹ̀ yìí tó kó sínú ẹgbẹ́ owó tó kó sínú ìlú tó ọwọ́ ọ̀run kò ráyè òun mọ́ àti fífi ní kí ìfásitì òun gbogbo àwọn nǹkan yẹn èyí tó yẹ kí ló ń ṣe ìlú kẹ́ ṣùgbọ́n kí èmi mo kàn ó kò tẹ àwọn èèyàn tí ò gbádùn pọ̀ bàbá fi lọ́sọ̀ àwọn tí ò gbádùn yìí ní wọn bá nǹkan jẹ́ gan eléyìí kò kéré láburú ṣùgbọ́n ibi tó bẹ̀rẹ̀ wà ní pé ẹni tẹ́ ẹ wò kó kéré láburú yìí tẹ̀tẹ̀ tó kéré láburú náà ìta rí i pé àwọn ìgbésẹ̀ tó sẹ́yìn náà ó lè kọ́ ṣe nǹkan tó gbogbo ìsìlámù kí ẹni tó jẹ́ mùsùlùmí yóò máa sì kan tí ó fi wà àwọn kírísítẹ́nì torí pé ó náà fẹ́ kí ni re-election ṣùgbọ́n àti ilé aláwùjọ wà yìí. so lẹ́yìn tó tó organize the Ramadan festival pastor organize Ramadan festival before pastor fún ọjọ́ wájú bẹ́ẹ̀ náà ni kí àwọn àlékọ́ ọ̀tọ̀ so ọ̀rọ̀ tí kàwọn ń sọ yẹn ní ó lè mọ wọ́n ní gbogbo ìgbà náà tí sẹ́kì mú bí rẹ̀ mọ́ ọba ọba ara súnmọ́lé ṣùgbọ́n tuntun ẹ̀yẹn bí àbá ń wò ẹ̀ bẹ́ẹ̀ sáwà sílẹ̀ fún ọwọ́ ẹ̀rí ààrẹ kọ̀ǹtẹ́ẹ̀sì àrílẹ̀ ìlú ṣùgbọ́n pápá kan ti gba aṣọ fún alẹ́ ẹ̀kan nípa olóbẹ́ sí ilé ẹ̀fún wọn ẹ̀ẹ́dílé ẹ̀fún wọn ẹ̀ẹ́dílé ẹ̀fún wọn àìbẹ̀kọ́ bá a ti ń sọ ọ́ bí bá a tó lọ́kùnrin alẹ́ gbà ẹni tó fẹ́ pé lọ́nà sọ èlò ń lọ sí ní lóṣù lọ. sọ́yà ìgbà tó ṣe pé àwọn èèyàn ń mú kí ni àwọn abẹ́rẹ́ mọ́ mú kí wọn àìjọba tí ṣe wá àbẹ́ mọ́ mú kí wọn ṣé gbogbo mùsùlùmí ó ti bọ́ sínú múlẹ̀. àwọn àkọ́jú mọ́ tó lọ ṣùgbọ́n mi ò ní lè ṣe wá àbúrò solution fún pọ́blẹ́mù kan ní ká tó nígbò pọ́blẹ́mù àwọn mùsùlùmí lọ solution fún pọ́blẹ́mù wa ní pẹ́kí wọ́n àdá láàbù lẹ́yìn náà àwọn ọmọ ìlú wọ́n á lè sọ ìhà láyé pé ìlú fani náà òun tí ìlú àrùbí kàmà sáàkìlà kan lẹ́yìn náà nípa mìíràn ولا يمكنن لهم دينهم الذي ارتضوا لهم ولا يبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون solution ti tẹ́tẹ́ wọn ni àwọn mùsùlùmí bẹ́ẹ̀ jẹ́ gàbá lórí ilẹ̀ ìjẹ gàbá lórí ilẹ̀ yóò wà lẹ́tà ní ìsìta òkìlì ilẹ̀ ní ẹbí ẹnì kọ̀ọ̀kan wa ní àdúgbò ẹnì kọ̀ọ̀kan wa ní ara ẹnì kọ̀ọ̀kan wa nílùú ẹnì kọ̀ọ̀kan wa ni ó sọ wá do lórí ìlú kò ń ṣe ìbáwọn tí wọ́n ń ṣe é torí bọ̀ ló sọ wá lórí ìlú tábàbá wọn torí bọ̀ wọn ọ̀ṣẹ́ wa wọ́n yẹ fà wá sí nínú wọ́n ti wọ́n wọn ní nǹkan táwọn táwọn náà ṣe òun àti ní àwọn akẹ́kọ̀ọ́ àwọn torí bọ̀ ọmọ ṣe ńlá láti ara wọn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fi àti àmà ara wọn ṣe rí solution kọ́ni solution gẹ́gẹ́ òun ní ibi táwọn ń lọ àti mọ̀ àìkíyàmà ní sábẹ́ẹ̀tì wọn tí a bá mẹ́tàgẹ́ẹ̀tì wà yìí ọlọ́run bó fún wa ní èso lára ẹ̀ láyé ọlọ́run bá ní wọ̀lọ́ ánú ààrẹ gbọ́rọ̀ àmọ́nù wọ́tọ́kọ́wọ́ lọ́tọ̀tàkìnà àrẹ ìbárakáàtì ní sàmà ó áàpù ṣùgbọ́n wọ́n wọ́n pé ìyẹn ti dùnà wọ́n ti dùn jù wọ́n láti máa bẹ̀rẹ̀ wọ́n àti nítorí mo ṣe wà nínú ẹwọ súra mi tí má gbé tí mo gbé kí ni ìbára tí mo lẹ tó ta ẹni ọkí lè rògbò mo lè jẹ ọ sọ́dọ̀ ti jẹ tó ká bẹ́ẹ̀ mẹ́tì ọ̀rọ̀ káńsílọ̀ gan-an mo lè jẹ àbí kí lọ́la ti ara mi kí n kọ́ńtò máa ìdìbò iṣẹ́ àti wáyé ọ̀dùn tí wọ́n ń kalẹ̀ ẹ́ onífọwọ́ kẹ́lẹ̀ onífọwọ́ ó wá jẹ́ pé ìyí ni wọ́n lè láàrin gbogbo wọn pé ìrìn àwọn tó gbà kalẹ̀ ní wọ́n ti ti lọ ó ti bà kẹ́lẹ́ ìrìn àwọn òsì ní lọ́gbà ti bára bí ara rẹ̀ ṣùgbọ́n tí wọ́n sọ pé no nínú ọjọ́ fásitì nílẹ̀ ni àwọn ti alẹ̀ àwọn ṣe ẹ máa dáwọ̀ yìí òní pé wọ́n rí pé ṣàmùbáyì

Sọ́jà àbá ìlú lẹ́lẹ̀ ẹ̀kọ́ ló lè gbé ìjọba ń kọ̀ jẹ́ ìwà ọ̀sọ̀ rẹ̀. Ẹjọ́ kí ni wọ́n máa dúró. Ẹnu wọn wá tàkẹ́jẹ́ òun tó fún ẹ̀ omi ti ní ìlọ́kọ àbí kẹ̀kẹ́ àbí kẹ́kẹ́ omi tó ń ṣe. Sọ owó orí iṣẹ́ ó yẹ kó wá ṣe wá ọmọ àlẹ́ náà. Èèwà wọ́n yẹ kó kàn bí ẹni tó gba ìbá tó má gba ìbá kò ń ṣe ọ̀rọ̀ ìpẹ́kọ̀ ọgbẹ́ ìpò yẹn òun kọ́ ní solution tó wọ́n bá dẹ́kọ̀ yẹn àwọn tẹ́ ẹ máa jẹ òdòdó nì àwọn tẹ́ tó máa ní ìtìmẹ́rì àìsàn ló fọwọ́n sọ wọn kó tó wá sí òkò olóyè àìsàn ẹgbẹ́ olóyè ìlú bá ń kẹ́ nílẹ̀ káìpẹ́rẹ́ ní sọ fún ọkọ̀ bá a jẹ́ ń pé ó gba àsìkò lórí ọ̀rọ̀ wa ẹ̀sìn ìjọba sọ̀rọ̀ pé àìsàkó bá ìmọ̀ náà sì lè bá ń kẹ́ ìwà àwọn asọ́kùnrin rẹ̀. àìsàn ó ti padà ọ̀rọ̀ ọmọ lára ṣùgbọ́n ọ̀pọ̀ tó ní agbára fọ́lẹ̀ ní wa ṣùgbọ́n pàtó dúró tí dára yẹn lù kí ó padà bẹ̀rẹ̀ ipò agbára yẹn padà wá màá ṣe ní ọdún ìgbà wọn á padà bẹ gàdá lórí rẹ kàmá sáfìlàbà lẹ́yìn náà ní ọ̀rọ̀ ìlú. so solution gẹ́gẹ́ òun ni ká túnra wa ṣe ká tètè fẹ́ sí àwọn ẹbí wa nínú ilé káàkiri gbogbo ọ̀rọ̀ mi wà ẹlòmí ló ń jẹ pé òun nìkan ló lóun ṣe súnmọ́ láàárín àwọn mọ̀lẹ́bí ẹ̀ àbúrò òbẹ́bí lóbi àbúrò mi ní ọmọ lẹ́yìn ọlọ́mọdé wà eléyìí ọtí ló mú káàkiri èyí jẹ́ kíkúrú èyí jẹ́ kàmẹ́lì èyí jẹ́ àbẹ̀bẹ́lì èyí jẹ́ fífá mùsùlùmí náà wà ló fẹ́ ẹ̀ka ní ìṣòro òfin ọlọ́run ọba tó o wá kan wá islamize rẹ̀ èyí ti fẹ́ islamize rẹ̀ àwọn èèyàn bí ọgọ́rùn-ún tí wọ́n gbádùn wọ́n ti bẹ̀ nínú parliament ẹ̀yìn méjì bẹ̀ gbádùn mo tẹ̀sẹ̀ fẹ́ délẹ̀ náà èmi àkọ́kọ́ mi káàkiri àwọn sọ pé ó kéré ó padà délẹ̀ náà kí ló fẹ́ ṣe láwọn ní ọ̀run ìyẹn ọgọ́rùn-ún nítorí ọmọ ènìyàn òun ni pé bàtí Òun jẹ́ pé ká bá ní ká wo ìlú dáadáa. Òbí ìṣẹ́ gbójú yẹn òun ló jẹ́ lókè. Ṣùgbọ́n pòsíṣàn ìgbójú yẹn ni àti pòsíṣàn àràbá ni pòsíṣàn òṣèlú ni wọ́n ṣe pòsíṣàn tí a sọ wípé àwọn tó ń sọ àríyàn ọgbà pẹ̀lú ẹgbẹ́ wọn láti pòsíṣàn kalẹ̀. Ṣùgbọ́n bẹ̀rẹ̀ máa bá ẹ̀sìn kan ṣe ìgbèjì ìjọba lè àti ilé tí wọ́n mọ̀ bàrù káàkiri kọ̀míṣà tó lè ní gbé kalẹ̀ wọn ṣe bí wọn ló sọ ṣẹ́pẹ́ ìṣàkóso tó lè rí nínú àgbáyé kájúlò òun wọn sọ wọn ní pé àwọn kọ̀míṣà tí àgbà gbé kalẹ̀ wọn ló sọ aburú táwọn onímọ̀ ṣe lórí rẹ̀ àwọn afásún ní àwọn afásún náà fara ìfàṣẹ bí ìtaari tó bá ti dárúkọ ìyẹn kápá tó ẹ̀ jáde káwọn èèyàn bọ̀ fọlọ́ ọ̀rọ̀ condition tó ń bẹ̀ eléyìí ti dẹ́rẹ́ sí. Bẹ́ẹ̀ náà ti fi sọ pé òkè o, àwùjọ àwọn àbá ni wọ́n sọ pé ká má ṣe bínú. Mọ ní ilé rẹ̀, ìdílé ìsọ òun nìyí, ìtòsọ ọmọ ẹ̀yìn, ìdílé ìsọ ìtòsọ ọmọ ẹ̀yìn, ìdílé ìsọ ìtòsọ ọmọ ẹ̀yìn. Eléyìí ni tó ní kí ni torí pé nǹkan wa náà ni nǹkan wa ni àǹfààní tó wá wá ní ìsìnyẹ̀ kan tẹ́lẹ̀ ní ìṣòwò kọ́ mọ́sálásì sábà ara rẹ̀ nà àgbà ó lè fọ́n tó àwọn ọ̀kan rẹ̀ àgbà ìwé ìwé òun dodo tó ń wọ́ ẹ̀yẹ ọmọ ẹgbẹ́ làwọn náà ayé ọmọ mi. àgbà fẹ́ẹ́lì ni àgbà yìí gbéra ẹ̀ má dára lóhùn àwọn àwọn ilé wọn ṣe kìíní kan wọ́n yẹ nípa àgbà tó wá pé wọ́n ṣé àwọn owó ìmọ̀lẹ́ nígbà. àwọn ìyàwó ní tó gẹ́gẹ́dẹ̀ yìí ni wọ́n bá lórí ní bí tí ó gbà sọ̀rọ̀ lọ àbọ̀lẹ̀ ayé ẹ̀kọ́ ni. àní ìsìláàmù ní káwọn gba gift lọ́wọ́ ẹni tó ti ṣe mùsùlùmí. èyí tó kẹ́wọ̀n nípa àwọn ìyàwó ní kọ́lẹ̀ yìí bí ó lè gbé ìgbà ó gbà káwọn àti ìsọ̀kẹ́ni tó ṣe pé owó ìlú náà ni tó fún nínú ẹ̀. àmẹ́ríkà wá abẹ́rẹ́ sọ fún ọmọ àdúgbò kàmẹ́rì fún mọ́rù ní nǹkan mọ́rù wá ní àwọn ìlọ́gbà ọ́fíìsì náà ní wọ́n á kàrọ̀ níbi ẹni tó sáré káàkiri rẹ̀. من وضعك يا عمر ما جاءك من هذا المال وأنت غير صائم ولا مشرك فخذ وتمول قول عرفني تقول قول نجاحي والله طرف بقى فتمول قول وماذا وجد به فلا تبدئ نفسك من هو عاجز àdìsí ń bẹ̀rẹ̀ sílẹ̀ bùkárì. ṣé ní abẹ́ ìlú tẹ́lẹ̀ orí tó kò fi ṣe pọ́ǹtì ní káwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ní kó wá torí lọ káwọn kan bá torí lọ irú kan bẹ́ẹ̀ ní láǹfààní ẹ̀jẹ̀ máa rí sáwọn àní kankan rí ní oṣù yìí ìdúró ìjọba ẹni tó sọ fún ẹni pé ẹni kan yẹn má sọ ọmọ ọ̀tá ṣùgbọ́n àti ìdílé náà sọ ọmọ ọ̀tá ló gba èèyàn kan ẹ̀ sáwọn àtòrí ẹni káyọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìmọ̀ ọ̀tá yìí wọ́n mọ̀ káwọn lọ́dọ̀ ti di ẹ̀rà nígbà yìí. káàkiri ọmọ àbáwá dé ìdìbò yóò dé yóò jẹ́ pẹ̀lú oríṣi ìwọ̀n tó tó ní ṣọ̀nà ọ̀tá. ìsìláàmù rẹ̀. so sabatika wo ní nàìjíríà kò sí yàtọ̀ much. ìyẹn òkè òkè sí nàìjíríà àti ìbòmí náà òfin yẹn òfin tí ó ṣe òfin ọlọ́mọ ọba ni òfin àgbélẹ̀rọ ni òfin tó ṣe pé ó ṣe dédé láàárín ọkùnrin àti obìnrin onílàákàyè àtẹni tí onílàákàyè ẹni tọ́pọ̀lọ ẹkú àtẹni tọ́pọ̀lọ ẹni dáadáa bóòtù wọn nìkan kan náà ni àti mùsùlùmí àtẹni tó ṣe mùsùlùmí nìkan kan náà ní òfin ẹ̀dùn ọ̀rọ̀ wa ẹ̀dùn ọ̀rọ̀ إن شاء الله هذا نسل أدراك سبحانه وتعالى إتابع وكريمة وغفير كل من الجفاء وما كفية من قطاع السجارة وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you. ọ̀nà ọ̀rọ̀ akọ́lọ́mọṣẹ́ àwọn àṣìṣe nínú ẹ̀sìn ọ̀dà. Nínú ìlú gbogbo àwọn ọ̀nà àgbàdo ọ̀rọ̀ náà ó dẹ̀ yìí dáadáa. Àwọn abẹ́lẹ̀ ògbó àwọn olóńgbò àti ìlú wa náà kù sí abẹ́lẹ̀ akọ́lọ́mọṣẹ́ àwọn àṣìṣe ọlọ́run gbogbo wa náà. Síwájú sí ẹtú kan gba ìwé yìí, ọdún tí àwọn ọ̀sán àti àwọn ìtọ́jú wa fún àwọn ọ̀gbẹ́ni gbogbo wa, wọ́n ní lẹ́tọ̀ kan ní àti wábíra ẹ̀ ní ìfọ́tẹ̀lẹ̀ tó ń bọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sọ́lá ní ọmọta tí wọ́n gbé wá sí ọ̀pẹ́lẹ̀ orúkọ ní orúkọ ọ̀nà tí wọ́n bá bíra ẹ̀ náà ọ̀nà ìgbìyànjú láti wà lẹ́nu wọ́n á rẹ̀ sọ́tẹ̀ ọ̀pẹ́ ti bìrẹ̀ náà ní ọkọ̀ sílẹ̀ àwọn ọ̀pẹ́ ìgbàkà àwọn afẹ́ràn wọ́n àwọn abẹ́rẹ́ tó wà nígbà yìí ìgbé ti pẹ̀lú ọ̀rọ̀ 300 àmọ́ àbí ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ pẹ̀lú tó kù wọn. Náà wọ́n ní ní àbáyé ní ọ̀sẹ̀ ìfún tó bá jẹ́ pé òun fi ẹ̀kọ́ lọ pẹ̀lú àǹfààní ẹ̀sìn. Ó lọ orí bàbá ní orí fẹ́ ìdúrí ayélujára náà ní àbá. Owó bí a nítorí àǹfààní ayé tí àwọn èèyàn ṣe torí wọ̀. Islamic College wọ̀. Anábọ̀ Muhammad Sọlọ́lá Àtàlẹ̀ ó sọ fún wọn náà ṣàhábà ẹ̀rọ sí Samra Abdulrahman Samra sí Abdulrahman láti ṣàyẹ̀dùnà rẹ̀ Abdulrahman wọ́n sì rí fún ìjẹun méjì. فإنك إن أعطيتها من غير مسألة وعنت عليها ثم تقول وفي يدين وش ولئيتني فأعطون الأولياء وإن أعطيتها عن مسألة وكلت إليها ثم تقول الجالسون تقول الشيء فلا أعطيتها فلا أعطيتها bákan náà ni wọ́n Muhammad ọ̀la àbẹ̀tẹ̀lú ọ̀rọ̀ yìí oníṣẹ́ kó ń fẹ́ta ẹ̀rọ̀jú ààrẹ ti mára pàtàkì fún wọn ẹ̀dá ọjọ́ ìwọ̀n òkè àti àpòmọ́ òṣèlú ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn mọ̀ṣẹ́lú òkùnrin láti jẹ́ ìlú ìṣẹ́ yóò tẹ̀ padà jẹ́ nǹkan àbámọ̀ fún orí tó bá jẹ́ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀. a ní ìdúnjẹ́ ìṣàmúlò ìṣàmúlò ìṣàmúlò أما ضيف إسلام الجزء أما كلمان أبو محمد صلى الله عليه وسلم أبو موسى العشعري أتيني إن كان نمو عمان إيه إن يوابر يقول يا رسول الله يقول شنو الله أمير موسى إن شنو الله صلى الله عليه وسلم إنا لا نولي هذا الأمر من سأله ولا من حرص عليه àbẹ́bí ní iṣẹ́ ìbéèrè sí ẹ̀ á ń tí ẹni tó bá béèrè jẹ́ bẹ́ẹ̀ ló ṣe dúró kó láti béèrè àti jẹ́ ètò ààbò ti kọ̀ lójú wa ìbéèrè sí nǹkan yẹn àmúfẹ́ni ó fi ìjọba bẹ́ẹ̀ àmúfẹ́ni ó fi ìjọba bẹ́ẹ̀ ṣe ilé ìjẹ́ nǹkan tí ó pàtàkì lára àwọn tó wọn ń jọ sí káàdé kí wọn béèrè fún wọ́n ní ṣe bá wọn ní yútúbù léèrè fún ìṣọ̀háìní alákọ̀ọ́bàrí ìlàrùtì omi àdínú àyè àwọn afọ́nù tẹ bá ká ẹ̀yìn dáadáa ẹ̀rẹ́ pẹ̀lú àwọn kìíní sọ ẹni pé kìíní ìnáka ni yóò máa dàbẹ́ iná àti inú àmì àti olùdarí tó báyìí lọ́dọ̀ wà lónìí. so wọ́n ti ọ̀rẹ́dì fún ọ̀kan mú tó fẹ́ nínú gbogbo nǹkan yìí olùdókòwò abójútó ń ولكن يجعلني على خزائن الأرض وهو بكشر من كل بالميت أنا فلا ينفعني bíbá wọn mójú tó wà ìkọ́ṣọ̀ yìí ṣùgbọ́n ló lọ́wọ́ ọmọ ti mẹ́ sí ṣọ̀pọ̀ ní kó wùlọ́ lọ bèrè pé ẹ̀sìn ìjọ lórí tó kò ṣe ìgbà tó ga kọ́lá pé ẹ̀ ń wo pé ìlú gbé ti owó ni kò ṣe ìgbà tó ga ṣùgbọ́n lè ta sọ àmọ̀ pé kí fásitì ọ̀rọ̀ ni àwọn èèyàn ó lọ ṣe nígbà táwọn sọ fáwọn èèyàn tó náà kò fi ẹni tí ó lọ mú tí ó kò má ṣe ìdìnnà ẹni tí ó ṣe ìdìnnà ó ṣe ìdìnnà má gbowó èlé ẹni tí ó gbowó èlé ó gbowó èlé má gba bíráìbù ẹni tí ó gba bíráìbù ó gba káwọn afárá náà sọ ẹni pàṣẹ ẹ̀ṣin káwá káwọ́ bẹ̀rẹ̀ ẹ̀ káwọ́ gbéra ẹ̀ẹ̀káwọ́ gbéra ṣùgbọ́n bẹ́ẹ̀ pé kẹ́ẹ̀káwọ́ gbéra yẹn ló fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ kẹ́ẹ̀káwọ́ gbéra yẹn kẹwàá mójú kàkéèjì kẹwàá wo tọ́nà wo ṣètò yín pẹ̀lú ntẹ̀wá yẹn ntẹ̀wá yẹn ni kẹ́ẹ̀kẹ́lẹ́ kí Islam jẹ gàwá ẹlọ́pàá jẹ gàwá ṣùgbọ́n tí nǹkan níbi kò ń ṣe túrù kẹ́ lọ torí wọ sáwọn yẹn ti dán o àrí pé ṣẹ́kà ìgbà nínú ọ̀sọ́ ni ìpẹ́kà láti bàtà ìkọ́nù bíbí àìmọ̀ lọ torí bọ́ ní pàlíámẹ́ǹtì tó ọ̀rọ̀ tí ó kílẹ̀ sọ̀rọ̀ máa wà lọ. Iṣẹ́ tó máa ń fi àwọn ọ̀rẹ́ mi tó máa ń fẹ́ bí ìrìnàjò fún mi. Ilé àti ìlú tó ń bọ̀ nìyẹn ìṣẹ́jú ọ̀rẹ́ mi. Náà nìkan tó lè bá ìṣẹ́jú ọ̀rẹ́ mi. Bí ìṣẹ̀dá ìwà rẹ̀ máa ń wọ́n á ní kí ìyàmọ́ ìgbèkó sọ́mà tí ó jẹ́ ọ̀hánlẹ̀yà ṣùgbọ́n kò lè kó tó wá ní ilé èpò ní wọ́n mọ́ ohun wá ẹni tó gbàlẹ́ tó tó yẹ ní tó yẹ àkàmọ́ǹdì ẹni tó bá tí ó jẹ́ ẹni tó ẹni tó bá ń lé nǹkan gbogbo ọ̀nà tó fi mọ̀ ṣe ó fi yẹ kí ẹni tó ń lé epo òkèrè kíkú oṣù ọláwà Ọ̀rọ̀ tó ṣe lè fi kí ló kan ìsìláàmù tó lè nílò. Pẹ́pẹ́ ìsìláàmù bẹ́ẹ̀ fún ẹ̀rẹ̀ ní ìyáta yìí. Anẹ́sọ̀ ọ̀la àtàlá ó ní káàlẹ̀ sàánú ìsìláàrí ẹ̀kí ìṣòro ìtàǹdì àwọn bàmí ìsìláàrí àwọn àmì ọlọ́wọ́ wa náà ṣe kì á pa wọn kúrúdà náà hálàkà ẹ̀rí yóò àlàfà olórí sáàbì ọwọ́ ẹ̀rẹ́bí yóò tún bá ètò fún so kì á pa ara ìsìláàmù ni ṣùgbọ́n kì á pátípátí òun ló ń ìsìláàmù. Bẹ́ẹ̀ni, ìgbà tí wọ́n ìbéèrè ọdún tí wọ́n lè gba nípa ìgbà nípa ìgbà nípa ìgbà sí àwọn ìdìbò mo rò pé ìtòsíkú rẹ̀ ó ti lọ ṣàlùkọ́ ìtòsíkú rẹ̀ náà ti lọ a máa bà ní kí wọ́n so wọn so ẹgbẹ́ ẹ̀fẹ́ dìbò náà tó bá nípa tó ẹgbẹ́ kàlàgbá ní àti ayélujáfọ́ àti sọ ẹgbẹ́ ẹ̀fọ́ tó ẹgbẹ́ kò sí ní àti sọ pẹ̀lú mọ́jọ mẹ́rin ẹgbẹ́ ẹ̀fọ́ tó ẹgbẹ́ kú bí àti sọ so báyìí àìsí ìlú ìlú ìdí ọmọdé sí ìkọ̀ ọmọ rẹ̀ ilé ẹ̀yẹ tí ó ń gbá ní ọ̀tà àjò ìpín oríṣiríṣi àjò ìrìn tó ní pé àlè ìṣe pẹ̀lú àṣẹ ìrìn tó bí àwọn ẹ̀dùkẹ́sọ́nà ẹ̀yà láti ẹgbẹ́ ṣẹ̀kọ́ra ṣe báwọn ẹ̀fà mẹ́sì báwọn ẹ̀fà wọn ṣe dọ́ọ̀tì ní látàrẹ ẹ̀fà tó dé kí ọ̀rọ̀ tọ́jú ẹ̀fà fún ìrìn ìṣèṣe ìṣòro ẹ̀kọ́ báyìí lọ́wọ́ ẹni èèyàn tí a bá rí fún ìṣèlú sáàbù ìsìláàmù tó sáàbù ìsìláàmù nílẹ̀ ṣùgbọ́n tá a bá ti wọ ọ̀rọ̀ àwọn àbá ti wọ́n wá ní ọ̀rọ̀ ayé wa wọ́n tó mú pòlíṣà báyìí pòlíṣà sábà rẹ̀ fi kún wọn papọ̀ ìdí ìwà ni ìdí ìwà ni àgbàlagbà àtàkùn ọgbọ̀n àwọn ìbéèrè tẹ́kùn ìlú méjì ìbéèrè kan àti lọ sí ẹnìkan pẹ̀lú ìlú ìlú padà sí àgbáyébì wọ́n ní ẹni tó jẹ́ kí ààrẹ kan ṣe tí wọ́n ń gbà wọ́n tó jẹ́ kí ìbàní tó wá gbà wọ́n lẹ́kọ̀ọ́ àti ìwọ̀n lọ́dún ìṣe irú ẹni ìyẹn àwọn àwẹ̀ kan àwẹ̀ tó wá tó kù ṣé ṣe sí àmì àbí sábà tó bá ṣe pé ààrẹ tí wọ́n pẹ̀ tó tó yóò padà lọ àgbà padà lẹ́yìn ọ̀nà dáná àwọn ìjọ ọwọ́ àgbà tó gbà nípa ìjọ ìjọba ní ìkókò wọ́n fẹ́ pé ẹni tí ààrẹ yẹn kò ń ṣe ààrẹ tí wọ́n ní wọ́pù tó yóò lọ ṣe olùkọ́ ìlú tó ṣàmà lọ pẹ́ta ààrẹ tí wọ́n ní kò pé yá lọ àwọn akéèsù bá ní ní padà máa bá padà nípa rẹ̀ fi wọn ní òkú pé yóò lọ ní pẹ̀lú ìyànjẹ́ yóò máa ṣe ìdíyà pé ọ̀dà ilé ìfẹ́ arúgbó tí ò lè gbẹ̀rẹ̀ mọ́ tó ánà tọ́jú aláwọ̀ á ní ìgbà tó di pé ó dábàá tí ò lè gbẹ̀rẹ̀ mọ́ ó máa ṣe ìdíyà tó bá ti parí ọmọ wọn láti ló kọ àwọn tàríkà dáàtì jọ ẹgbẹ́ mọ́ṣùgbọ́n nílẹ̀ kọ̀ọ̀rẹ́ ẹ̀rọ والله نعم يقول كثير من فلذا بشكل ما يقول الله تعالى في الصلاة ètò fẹ́ràn òun pé kí ẹgbẹ́ ní ìlà kí pé kí ẹni tó jẹ́ máa mú kó àwọn ju ìmáàmù bí ọ̀rọ̀ ipò kò ní ìrìn kò ní ṣẹlẹ̀ tàbí oní ṣùgbọ́n pé ayé wà tí a lè pèsè wá ìfẹ́ láti wọ àwájú mọ́nà ṣẹ̀yìn ojú ọ̀nà wa. Wọ́n àwọn tó sára sí tàrà rẹ̀ àbí bí àwọn ilé yìí za ka ku ba ka zama da kuɗi zuwa a kawai kan da suke da shi kama ke ku a ka zara wasu kuɗiyale wa ku ji wuri wa ku ji wuri lẹ́yìn lẹ́yìn nǹkan tí ó kù díẹ̀ kájọ sí méjì ó sì nǹkan tó gbogbo kájọ sí méjì àti sọ̀rọ̀ bá bá ń náà máa gbèrò rẹ̀ sí méjì gbani ilé kọ̀ọ̀kan kiri mẹ́rin pé káàdùn wá méjì lóṣù kiri mẹ́rin ìṣẹ̀wà ikú kí ilé pa tó wá rí sí ilé tó tó wá tó ṣe ó kò sí ìtọ́jú burú ní tó máa ń gbé sí ojú ṣáàtà ṣe kàrà ìbára ọmọ ọ̀la ọ̀tà ara àwọn ọ̀gá wọn máa ń kí mo lẹ́yìn wọn mo kì máa ń gbé sí ìyẹn ọ̀la ọ̀tà ara rẹ̀ sọ̀rọ̀ pé ṣe kàrà ìbára ní solution wọn ni pé ẹ̀ lè ti bí mọ́kànlá rẹ̀ ṣùgbọ́n wọn àbí tó mẹ́kọ̀ọ́ sí ìpìlẹ̀ ẹ̀kí ní ìwádìí ọwọ́ òní. So bí ṣùgbọ́n kún lẹ́ẹ̀rí sí òun ni pé ṣáàlì fi kọjá mọ́kànlá. Èyí tó tẹ̀wọ̀n ní bá lè fi kọjá mọ́kànlá. Ṣé ìdáhùn ti ní àkùnmọ́ òun láwùjọ tààrà? Wọ́n ti sọ̀rọ̀ àbùkà àwọn ènìyàn tó kò wá ní nǹkan tó wà ní ọkọ̀ ní àdàbí. Ètò nọ́mbà kan lè lọ sí ìlú. Ìdáhùn sọ̀rọ̀ àbálá tí ó sọ òun tó sọ̀rọ̀ àtúndé mọ́sánà mọ́sánà inú ooru ẹ máa ti méjì méjì fàyíwá àkáṣe àdúgbò mọ̀sọ́ká fàyíṣọ́ni wáyá títù lákòókò ọ̀sán tó wá bẹ̀rù pásùbá rẹ̀ báwọn bó ṣe ti lọ ẹ̀yẹn ní kókẹ́ ọ̀kan tó jẹ́ wípé sàdúgbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn àìsàn àìsàn لكن ما كان صلى الله عليه وسلم يزيد رمضان ولا بغيره على إحدى عشرة ركعة النبي في قجاء يوم ركعة شيخنا في أوامر قجاء يوم ركعة eléyìí ni tí ṣe padà bá ní àtàwọn àfá mi ní ilé ká má kọjá ìyẹnu rata láwọn àfá mi ní ṣẹlẹ̀ ní rata nìkan lágbọ̀dọ̀ ní níbi tánà rèé àbíká tó ń mú èyí ló ṣe pé nìyẹn àìsàn ọba àtàlà tó máa ń yẹn náà kí òru lọ ó lè ka tó bá ti gbà fara tó tún ka tó bá ti gbù sá ó wá tún wá sí tó wá tún àyè mọ́rán lórí akẹ́yọ̀ kan sáàmù yẹn náà àbílẹ̀ ló ra kàrí kan làámù bẹ́ẹ̀ ṣé ìgbàgbé tó wá sọ pé ìyẹn ló ra kàrí ní kámú kẹ́ni ìyẹn ní kámú máa ní ìṣe ìṣe bó ṣe yẹn náà kó mọ̀ bá wọn lórí ìlẹ́nu raka sọ kí ló fà á ní ìlẹ́nu raka ká sí láàrin ìdíwò ta ní súnmẹ̀ wọ́pẹ̀yẹ kẹ́ni òun yẹn náà sí láà ó lo two hours ìwé fi tẹ̀lé àlejò raka àwọn olùkàkù súnmẹ̀ súnmẹ̀ òun bẹ́ẹ̀ súnmẹ̀ nọ́mbà ló takò wọ́n tí wọ́n takò súnmẹ̀ èyí àbámẹ́rin yìí kọ́ àwọn nǹkan tí ó kọ̀ sọ̀rọ̀ yìí tó oṣù yẹn ni ṣe ló jẹ́ pé ta ara wù tàbá pẹ̀lú àwọn ọ̀fọ́lá tó sọ̀rọ̀ rẹ̀ kákan sí sinamu tẹ́lẹ̀ ìlú láti ju rẹ̀ hadithi ni ọ̀rọ̀ tàràwí káwo aláyé rẹ̀ ní ó sọ bá àwọn ìṣúwájú ṣe ń kí àìlọ́mù tẹ́lẹ̀ ìlú ó jáde láyé bí àdúgbò ọdún ọ̀fẹ́ ìjìnà òun ló ti jáde láyé jù so ibi mọ́ kò tẹ́lẹ̀ ìdí nìsí wọ́n sọ àwọn ará Màdínà ọmọ nkí ọmọ nkí amẹ́rẹ́ràkà ọmọ nkí thirty six raka máa kí forty one raka àwọn ará Mẹ́kà ọmọ nkí twenty raka ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́dọ̀ àwọn ọmọ nkí ìdí o bákan náà a rí afọ́ tàbí fọ́ọ̀tì náà yìí ọ̀sìn àyè lára àwọn tàbí àìsọ̀lá ọ̀sọ̀lá ó ní ọmọ nǹkan tó ń pè ní káyì ní fọ́ọ̀sì àyè ó bẹ sọ́nà nígbà ó káyì ní fọ́ọ̀sì àyè fọ́ọ̀sì àyè ọ̀bá ó ní sísè ọmọ rẹ̀ káyì ó ló wá ṣe lọ́dọ̀ àwọn ìgbà tó ṣe lọ́dọ̀ àwọn yìí ó ní ó wá kí wọn pẹ̀lú àwọn tàbí fara orí ó yẹ kí ní kiri pẹ̀lú àwọn lẹ́yìn ni ó wá pa mọ́ṣáláṣí ti rẹ̀ lọ ọ̀fọ́ ìlàrí àkàrí ó tún wá níbi àwọn èèyàn rẹ̀ ní mọ́ṣáláṣí ti rẹ̀ ó tún níbi wọn nínú òru ní ìgbà tó wá ti pé ó kú kiri kiri fún wọn ó wá kí èèyàn kan tó wá tó tó kẹ́mi rẹ̀ kiri kiri fún wọn nípa ìṣọ̀lá àfẹ́ránṣẹ́ pé láàrúkọ́ ìrẹ̀ ìlà àti ìlú méjì lóòrùn kan. Wọ́n mẹ́lòó ìdáwó ìfihàn ó ti kí kan lọ́wọ́ wọn tí wọ́n kí ní èdè mi. so kò ní ìfẹ́ ìtòsọ fún àdéhùn kọjá lẹ́nu ju pé àlejò máa ń kí òun kọjá ìlẹ́nu. bọ́ọ̀lù ṣe ń kírun ti ẹ̀rùn ní kò lè fún láyé kó kọjá lẹ́nu kò lè fún ní àyè kí ó kọjá ìlẹ́nu. ó ní àpò àwọn yẹn kù. èmi sì ní lẹ́yìn irú gbogbo lẹ́yìn tí mo wá ń rí ìlẹ́kùn nìkan nínú tó ṣe mo fi gbogbo lẹ́yìn òun ìgbẹ́jọ́ sí èèyàn kan mú ó ní ó ń gírígì nọ́mbà àyẹ̀kọ́ ó ń gírígì nọ́mbà tó túnmọ̀ sí pé áwà fi ẹnu ṣùgbọ́n ẹnìyẹn ní alópapọ̀ súnmọ́ tó ní tó papọ̀ súnmọ́ àti wọ́ àti òun òun ti papọ̀ súnmọ́ ní kékeré àwọn fúlà ojú gbọ́dọ̀ bí ìfọ́lá ó lè ní ọ̀nà fúlà lónìí ó kà àkọ́kọ́ lákà ìkejì lákà ìkẹta ó kà náà lọ kí á mú lẹ́rù náà ló ń ṣe àbí kí á mú lẹ́rù kan lé kí á mú lẹ́rù náà ló ń ṣe ó ti jẹ́ ó ti jẹ́ ọmọ wa ní